jésù kristi olúwa wa. amen. ẹ jẹ́ ká lọ gbàdúrà. let us pray. àdìtú lọ́lọ́run. and God is unsearchable. tá ò bá sì ṣí ìyàn lójú. and if your inner eyes is not open. a ò lè mọ́. we cannot know him. ibi ọba sì fẹ́ kọ́ ọmọ òun dé náà lọ́mọdé. and then it is the day he wants you to know him that is the exact day you are going to know him ẹ má bínú ọ̀sẹ̀ yìí máa le jọ̀sẹ̀ tọ́ lọ please don't be offended this week is going to be tougher than next week. ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ọ̀rọ̀ àti iná. this week is for the desire. sí iná ọlọ́run nínú ènìyàn. if there is no fire of God in man. kò lè mọ̀ pé ọlọ́run wà. he will not know the existence of God. mo dọ̀ ọlọ́run láàmú o. I really trouble God. kí mo ní mo ṣe. what did I say I did? èmi máa ń wo nǹkan pé ẹ jẹ́ ká pariwo. let us shout mú mi kúrò lókun èèyàn. I remove me from the land of man. Ṣé o lè gbà dáadáa? Can you pray that prayer very well? Àbí ká kú wípé ẹ̀mí ò kú. Or maybe the spirit of death. Jáde lára mi. Out of my life. Ẹ̀mí ìyè wọlé wá. Let the life spirit come in. Ọyọ ẹ̀jẹ̀ aṣọ dàdúrà bẹ́ẹ̀. Ẹ̀mí ò kú jáde. Ẹ̀mí ò kú jáde ẹ̀mí ààyè wọlé wá. Should come upon me in the mighty name of Jesus. Ẹ̀mí òkú jáde. That spirit out of my life in the mighty name of Jesus. Ẹ̀mí ààyè wọlé wá. And the living spirit should come in in Jesus' name. Ẹ̀mí òkú jáde. spirit out of my life. Ẹ̀mí ààyè wọlé wá. The living spirit of God comes in. No. jésù kìsì olúwa wá. amen. tọ́lọ̀ ń bá dojú ìṣe nínú ayé èèyàn. and ah, when really come into the real in the life of man. Ah, tọ́ra àwọn tó bá wà lára ń di rẹ̀ wọ́n á kọlù ọ́. and ah, the people around you they are going to attack you. wọ́n á ṣe kí they are going to attack you. a fẹ́ kọ́ chọ́ọ̀chì agbára ọlọ́run nígbà ni. we want to build the power of God saves church. a ní one hundred and twenty-eight million one hundred and twenty-eight thousand lọ́wọ́. and you have one hundred and twenty-eight thousand with them. ní ọwọ́ having it And the Lord says, òun fẹ́ kọ́ church fún ọ lóṣù And he wants to build the church within three months. Àwọn kọ́mítì mi ní ìgbà náà. And the committee as at then. Wọ́n ní èlò mo ní lákàntì kankan. He said how much do you have? I said I don't have any account. Táìmù yẹn mi lákàntì kọ́bọ̀. As at that time he has no account. A sì fẹ́ lọ ẹja pé a fẹ́ lo more than bíi fifty five million. And he want to spend like fifty five million ẹnìkan bá ní ẹjọ́ sá. and somebody now raise hand and say excuse me sir. ọ̀nà àbáyọ lélẹ́yìí o. this is the way out sir. ẹ jẹ́ ká ṣe lọ́ńchì. let us go for luncheon ẹ bá ti lè ọ̀nà ó pe àwọn èèyàn ńlá ńlá àwọn wá èmi sì ti sọ fún ọ níbẹ̀rẹ̀ ẹsẹ̀ ìránṣẹ́ pé olúwa lòun ọ̀fẹ́ owó aláàjì òun ò fẹ́ owó babaláwo òun ò fẹ́ owó oníṣègùn ẹ gbọ́dọ̀ ṣàjọ̀dún bẹ́ẹ̀ bá fẹ́ ṣàjọ̀dún èmi ni wọ́n sọ fún ọ lọ́ńchì mi ìṣe fẹ́ gbọ́ àwọn olórí burúkú ni mo fẹ́ sodo lórí yẹn ọkùnrin àjọ wọn náà ó gan ẹ lọ mo fẹ́ fẹ́ ká gbàdúrà. I want us to pray. Ó ẹ̀mí jáde nínú wa. That the dead spirit should depart from us. Wọ́n ná owó báyà gbà náà, wọ́n á ná tó báyà torí owó wo ń gbà náà. And the money was so valuable then. Two million naira. Maybe they will spend up to two million. Bí bàbá wa ọláìyá tí ó wàásù ṣe dé. and as the preacher that your liar came. ah mo ní bàbá kí ló dé tẹ ẹ wọ white wá. and I said daddy why did you put on white. ohun táwọn èèyàn púpọ̀ lè jẹ́rìí sí bí ni o. because people can testify to it here. mo lójú ọ I said it's going to rain. <laughs> òjò pa. rain is going to rain. bàbá tí o sùn rárá tí òórùn náà báyìí ni. and it was bàbá ni máa fọ etí ẹ. and the man said i'm going to slap you. mo ní èmi mo bí ọmọ lè nà ọ́. i am your father We beat you. àwọn èèyàn ṣe wàhálà bẹ́ẹ̀ oní òjò. people are struggling like this because there is going to be rain. please sorry sir sorry sir. mo lẹ́ẹ̀ má bínú sir. sorry sir. bàbá ọláìyá ní that the lawyer said. ṣó bínú pé prophet mo rí ọ ẹ rí mi fín. I said no it's not that maybe you disrespect me. ètò ọba máa kojú ọ̀rọ̀ tó ló ń bọ̀ sọ̀rọ̀ nísìn lọ sọ fáwọn èèyàn kí wọ́n máa gbàdúrà mú náírà. I go and tell people to be praying if you know God has spoken to you. àwọn èèyàn ti kọlu májẹ̀mú agbára. and the people has go contrary to the covenant of God. èmi ọ̀ràn wọn ń sẹ̀. I didn't send them this. kọ̀ọ̀kan pẹ̀rẹ̀ bí atijọ́ sọ̀rọ̀ òtútù eh, atẹ́gùn tútù kan kàn fẹ́ wáyé babalẹ lọ sàwọn èèyàn jọ lọ sàwọn èèyàn. go and gather people to pray. sọ pé atẹ́gùn ti fẹ́ ìtutù. because this breeze is so cold. <laughs> ẹ sà mọ́mì dádì gbogbo tẹ́ǹtì tí wọ́n ń jọ yẹn oorun mọ́lẹ̀ tútù. and it it destroy all the tents. ibi mo ti mú bàbá lọ sọ́fíìsì kékeré tá bá. as daddy was taking the man to the office. aṣọ bàbá tutù tán kó. and the clothes got wet. <laughs> bàbá wò mí pé. and the man now look at her father. sọ wọn mi ti di nǹkan mi. have you not turned to something else. àfi gbọ́ dá gbogbo ẹ̀rú. until you destroy everything. a bẹ̀rẹ̀. they started. n gbòòpó sùn mẹ́ta. when it was three months. pé ó ó ku ọjọ́ méjì. it remain two two days to, make it three months. ó wá béèrè lọ́wọ́ ń bolówó ti wá. and I now ask where does this money come from. palasẹ. now decree. n ti ń bẹ lọ́kàn gbogbo èèyàn láti ayé abrahamu ni o. and that is what is the man of man from the time of abraham. òṣùwọ̀n ọlọ́nà ni tó lè ṣe é ṣe ni. and the measurement is that is it possible. ẹ palasẹ. now decree. ah ẹ̀mí burúkú tí máa ń sọ fún mi pé kò lè ṣeé ṣe. that evil spirit that used to tell me that it is impossible. àwọn ẹ̀mí tí ń sọ fún ọ pé ò lè gòkè. ah the spirit telling you that you cannot go higher. àwọn òkú ẹ̀mí tí ń bọ̀ ọ́ lò. ah the dead spirit that is dealing with you. ilé ẹ̀mí mímọ́ ti jáde. fire of holy spirit put me down. ẹ̀mí mímọ́ jókòó sí inú mi. and holy spirit tell me that you cannot go higher. ọyọ ẹ̀ sọ́dà tó wà bẹ́ẹ̀. bú ẹ̀mí jáde alààyè ẹ̀mí wọlé wá. Ah! alààyè ẹ̀mí wọlé wá alààyè ẹ̀mí wọlé wá alààyè ẹ̀mí wọlé wá alààyè ẹ̀mí wọlé wá. jésù kristi olúwa wa. amen. ẹ wo ibi tí wọ́n mú wa lọ gbogbo. where we have been taken to. ẹni tó jìyà jù nínú bíbélì bíi jóòbù òsì ah I ọba ọlọ́run fà á God ọlọ́run náà sì bá fà á ọ̀ǹtí tí ọlọ́run ṣẹ́gun ẹ̀ ẹ paláṣẹ ẹ sọ fún olódùmarè là mí lójú ẹ̀mí mo fẹ́ máa rí ọ lójúkúrú tẹ́ ẹ bá rí àwọn tẹ́ ẹ bá rí ibi tá a wà yìí. where we are èèyàn kọ́ ló fún mi ojú ràn wọ́n ti fún mi. it is not man that has given it to our father but they gave him through the vision. ọ̀tá yìí tẹ́ ẹ bá wò ó tẹ́ ẹ bá máa ríru ẹ̀ nàìjíríà ẹ múra. the white altar if you are going to see such in this country. Ah, àwọn architect mi du àwọn kan ni. and the, architect they said this the way you are going to draw it. ẹ dúró rẹ báyìí. draw this way draw it this way. èmi ni o. this is the spirit. a sì gbọdọ̀ gbá lọ lé. and then we must take it home. àbó ò ní di ẹ̀ ni. or maybe you don't need it. bẹ́ẹ̀ mi bá jambata jambata jambata ni kẹ́ni. where some people struggle and struggle they will say. what is it. má dà lóhùn o. don't answer him. kò sí kankan láyé rẹ olórí pa. and he's so proud so proud. èmi kọ́ mo ní o. I not the owner. ẹ pariwo ẹ̀yin èèyàn. now shout. olúwa ń bí ọ ibi tí wọ́n dé mọ́lẹ̀ sí. and go where have covered me. lẹ́ẹ̀mí mi máa hú mi jáde. fire of holy spirit. tó lè ṣe é olúwa hú mi jáde ọyẹ àdúrà bẹ́ẹ̀ ibi tí a dé mọ́lẹ̀ sínú ẹ̀mí ẹ̀mí máa wú mi jáde where the former me oh God help bring me out fire of holy spirit bring me out in the name of Jesus. ẹ̀mí máa wú mi jáde wú ayé mi jáde wú ayé mi jáde wú ayé mi jáde. jésù kristi olúwa wa. jésù wípé ènìyàn lélẹ́yìí ṣòro fún ṣùgbọ́n fún ọlọ́run ohun tó kù sí ṣe. Ah, ẹ sọ páyé mi ò ní remain bákan náà. my life will not remain the same. ẹ sà kò mọ́mì dádì. mọ́mì and dádì kò yé pétérù mọ́. and peter does not understand. pétérù ní àá. and peter said. ọgbọ́n mi ni mo fi ń pẹja mọ́ màbí. I use my wisdom to fish. I'm a professional for fisherman. I'm a professional fisherman. Ah, gbọ́. now listen. má wọrí. don't worry. nítorí ipò ya. because you even borrowed my boat. mo rò pé nǹkan kan lọ́ba sọ̀rọ̀ nítorí ọ̀rọ̀. because of their words nítorí tó bá fẹ́ ṣe ọ́ lóore kìí ṣe oore tí wọ́n nìkan lè gbé. if you want to bless you it's not the only blessing that you alone can handle. nítorí ọ̀rọ̀ rẹ. because of the words. ẹ wá gbọ́ àwọn tó sọ sódò wí. and the lord the name that he lord give to the deep it was it was filled and it break. wọ́n bá ya kí ló yẹ kẹ́ja ṣe. and what does the fish need to do. ó máa padà sínú odò. and the fish never go back to the sea. ọkọ rẹ̀ kún. and the boat was filled. bíbélì wípé ó sì ṣẹ́wọ́ sí àwọn èèyàn. and he beckoned unto the people. olúwa kún mi fún ẹ̀mí tí ò lójú sọ. God fill me with the spirit. kún mi fún ẹ̀mí ọ̀run. and fill me with the spirit of God. tí ò lójú tí ò ní òṣùwọ̀n. that is unmeasurable. ohun tá a ní ìdílá àkókò yìí nìyẹn ká sọ̀rọ̀ ọlọ́run tẹ́kínná ńlá ẹ jẹ́ àsọ̀kọ́ lódùmarè kún mi fún ẹ̀mí tí ò lóṣùwọ̀n ọyẹ ẹ̀sọ́ gbàdúrà ẹ jẹ́ ká gbàdúrà ẹ̀mí ọ̀run tí ò lóṣùwọ̀n tí tèmi ó fi yàtọ̀ láàrin àwọn ẹgbẹ́ mi ọlọ́run ayérayé o ọlọ́run májẹ̀mú. Olúwa kún mi fún ẹ̀mí tí o lóṣù. Father Lord, pour upon me. Ẹ bá Ọlọ́run Talk to God. Talk to God. Ẹ bá Talk to God. Ẹ bá Ọlọ́run Talk to God. Ẹ bá Ọlọ́run Talk to God. Ẹ bá Ọlọ́run Talk to God. Jésù Kristì Olúwa wa. Amen. Obìnrin kan tọ̀ mí wá bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn. One woman came to her father about fifteen years ago. Kẹ́rin tí n bá ń sọ ló mo fi ń sọ láàrin ẹ̀yin ìyẹn wa why i'm saying it na me. láti gbóbì ló ti ní kí wọ́n withdraw ọ̀hún aláàjà ni. he came all the way from gbobi. wọ́n sì ru ẹni yẹn dé. and she was brought there. lẹ́ẹ̀gì rẹ̀ láti bí ìdésàlẹ̀ ti run tú. and they left from the the the tie to I mean that thing has already. kí mo ló ṣe. broke eegun yọ gbogbo ẹyọ. and the bone and everything has come out. ibi ìsọsibítù. this place is not a hospital. ó ọsibítù ni. he said this is a hospital kí ni convince ara. how am I going to convince this woman. ó ní bàbá ọlágúnjú. he said that ọlágúnjú. ìbéèrè ló ń gbéra àwọn bọ̀ mí. I is the one that brought her here. ẹ̀mí ọlọ́run tó fi ọ́ hàn mí lọ́dọ̀ rẹ ni mo ti ní wò. he said the spirit of God has shown you to me. gbogbo ohun tí àbámọ̀ ah mo ní ẹ lọ ra bandage wa ẹ lọ ra gbogbo wa ffct ó sì ra bíbélì bíi mẹ́rin ma a bá ń gbàdúrà tábà ti di kíní jọ́kẹta jọ́kẹta a sì máa rò ó. every three three days they will change it. a sùn gbogbo bàbá àjẹ̀bú Bookman clean it. It's not something you can. They will just clean it up with the spirit, and then the, they will bound it. Children of God. Without any doctor. eegun míì sì yọ gbogbo àwọn eegun tó wọ́n sì ń jáde wọ́n sì ń jáde ẹ̀sà ẹ̀yin wo ni woman yìí bá nú ẹ̀yin èèyàn èyí tẹ́. how many of you witness that if you don't forget the woman at all. ó ti da alájà ti di ti jésù o. ìdè alájà has become to torí ń bọ̀ gbà wòsàn ọ̀fẹ́ talẹ̀ ṣọ́ọ̀ṣì kò di tiẹ̀ bẹ́ẹ̀ ni ngbò tún tó ẹ ọtún yọ lọ lẹ́yìn ọfi ẹ ó ní àárọ̀ láyé fẹ́ sọ̀ndà ó sì fẹsẹ̀ rìn láti iwájú ẹ̀yìn ṣọ́ọ̀ṣì ó sì fi okùn rẹ̀ rìn débi ngbò sí ó sì bẹ̀rẹ̀ sí bounce. and he was bouncing. and fourteen ló wà nínú passenger ó nìkan ló yé. and there were fourteen people in the, uh, uh the bus only she survived it. èmi ti rí àwọn nǹkan kan tó ga jù gbà tí mo wà nù mùsùlùmí lọ mi kéwù lọ títí o mo lọ lé kéwù ṣùgbọ́n mo tẹ́rí gbà mo dé ó jẹ mọ̀ pé kò sí ní tó lè fi ọlọ́run nìkan ṣe. there is nothing you cannot do with only God. ìyẹn tí o bá serious. that is if you are serious. ẹ má gbàgbé pé kò ṣeé ṣe ní bẹ lọ́wọ́ gbogbo èèyàn láyé. don't forget that all my kind has impossibility. ìgbà tí bàbá wa abraham débì kan ó lé mi ní ìwọ́ dùn ní ọmọ. he said when abraham got to a stage he said you deny me of a son. wọn ni kò gbẹnu ẹ lọ. and then the lord said you should shut up. mo lè lọ ọmọ ọmọ fún ọ láti abẹ́ àpàtàwà. I can even bring child for you under the rock. Ó sì di ọmọ fún ọ. And then it will be a child unto you. Ìkó wù mí mo lè ṣe there is nothing against you. mọ̀ but go out there. Don't wo òkè. and look up up. kí ló ń what are you saying there. Be, be ọmọ rẹ ó ṣe tó lágbàáyé mi. and the stars that is how your children will be. bí like the stars. wo ilẹ̀. now look at the ground. like the sea sand. Sorry, bẹ́ẹ̀ lónìí àbí òkè. is it not so today. ẹ pa láṣẹ. no degree. tàmí lọ́fà iná agbára ẹ̀ ní mọ́. mo fẹ́ dábìrà fún iṣẹ́ olúwa ó yẹ sọ́dàdúrà bẹ́ẹ̀. lọ́fà iná tàmí lọ́fà iná tami lọ́fà iná ẹ̀mí mímá. arọ́bí wí ní ọ̀bọ̀lì ẹ̀mí mímá. arọ́bí wí ní ọ̀bọ̀lì ẹ̀mí mímá. mo fẹ́ dẹ́nu mímá olùwà tàmí lẹ́fà ẹ̀dọ̀ mímọ́ olùwà tàmí lẹ́fà ẹ̀dọ̀ mímọ́ olùwà tàmí lẹ́fà ẹ̀dọ̀ mímọ́ olùwà tàmí lẹ́fà ẹ̀dọ̀ mímọ́ olùwà tàmí lẹ́fà ẹ̀dọ̀ mímọ́ olùwà tàmí lẹ́fà ẹ̀dọ̀ mímọ́ olùwà tàmí lẹ́fà ẹ̀dọ̀ mímọ́ olùwà tàmí lẹ́fà ẹ̀dọ̀ mímọ́ olùwà tàmí lẹ́fà ẹ̀dọ̀ mímọ́ olùwà tàmí lẹ́fà ẹ̀dọ̀ mímọ́ mímọ́ olùwà tàmí lẹ́fà ẹ̀dọ̀ mímọ́ mímọ́ olùwà tàmí lẹ́fà ẹ̀dọ̀ mímọ́ mímọ́ olùwà tàmí lẹ́fà ẹ̀dọ̀ mímọ́ mímọ́ olùwà tàmí lẹ́fà ẹ̀dọ̀ mímọ́ mímọ́ olùwà tàmí lẹ́fà ẹ̀dọ̀ mímọ́ mímọ́ olùwà tàmí lẹ́fà ẹ̀dọ̀ mímọ́ mímọ́ àjíǹde àti ìyè mo fẹ́ dẹ lòmíràn Jésù Olúwa wa. nínú ìran tá a wà nù rẹ̀ ọmọ Ọlọ́run kan wípé mo ní kí ẹ̀yin èèyàn Ọlọ́run ní kẹ́ ẹ sóò sídìí o pé ìfún ìgbéga for forklift. ó sì ṣe tán. and he did it. ó wá sọ fọlọ́n pé olúwa. he now told God that God. yà mí lẹ́nu tí ò ṣẹlẹ̀ rí láyé. has surprised me with what has never happened in this world. gbogbo wọn dé lálẹ́. and the will soon come in the evening. pẹ̀lú orí ọ̀fẹ́ ọ̀fẹ́. by the grace of God pẹ̀lú àánú ọlọ́run. but with the mercy of God. awusa kan sì pé. and one hausa man called him. hello lágbájá. hello so so person. ìgbà tí gbogbo èèyàn ti ń jẹ́rìí ó ní dáàdi tí ń bá jẹ́rìí eléyìí ṣe gbogbo ayé òní. and when people are testifying he said if I should go testify these people. ìwọ lọ ń jẹ́ lágbájá. you are so so person. ìwọ lọ ń jẹ́ tàmọ̀dò. you are so so person. ọ̀dà fún mi lákàn nọ́mbà rẹ. give me your account number so mo fẹ́ fún ọ lówó kan. I want to give you some money. tó fi máa ṣiṣẹ́ epo. to to do your business, your your fuel business. mo fẹ́ fún ọ. I want to give you. Àìtí ẹ̀jẹ̀ mọ̀ yín. Let me know you. Fún mi lákàn nọmbà. Just give me your account number. Ó fún ní one hundred and thirty million. And he gave him one hundred and thirty million kò pín bẹ́ẹ̀ o olóòtú ti jọ kejì the second day. ẹnì kejì pé òun. the second person called him. ìyẹn fún ní seventy five million. that one gave seventy five million. máa gbà lọ́wọ́ mi. and what will you be taking from me. tọ́ ọ bá ti rí èrè. and when you make the profit. làásì méjì. into two. kíkan jẹ tiẹ̀. one part you go to you tèmi. and one part to me. títí tá a fi fóun padà pa ní dúdú owó. till we will phone back that we need the real money. tí ọba mẹni yẹn ó dùn ní. if we know that person maybe tomorrow. ẹ ní àṣẹ. now decree. ọwọ́ àìrètí ń ṣe ń taari. bet on sin hand that is. gbé mi ńlẹ̀ kúrò níbi tí mo wà yìí. sọ mi dẹni òkè ọyẹ sọdà dùá. ó yá sọ mi di ẹni òkè sọ mi di ẹni òkè gbé mi ńlẹ̀ pátápátá pátápátá gbé mi ńlẹ̀ yẹn yẹn yẹn yẹn yẹn yẹn lẹ̀ ráúráúráúráúráú ẹ̀mí àwọn wòlíì ẹ̀mí àwọn wòlíì ẹ̀mí àwọn wòlíì ẹ̀mí àwọn wòlíì gbẹ̀mí ńlẹ̀ yányán. jésù kristi olúwa wa. Hey! ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ gbà tá a lọ sèṣọ́jí ní chọ́ọ̀chì wa l'Abuja. and ah, the one happening where we went for revival in Abuja. ìkànnú àwọn force mi ni dárúkọ force tó ah, jẹ. and one of the force I won't mention. ọlọ́lọ́run sọ pé ọlọ́lọ́run yìí sọ pé kò ń gba àwẹ̀. and the Lord said you should fast. white pọ́nbélé ọjọ́ méjì. just pure white for. nítorí promotion ń bọ̀ sí ilé iṣẹ́. because the promotion is coming to their company. eléyìí ti ìjọsùn méjì lọ. this one is even not up to two months. so ṣe mọ̀ pé department gbogbo ló wà káàkiri káàkiri no sẹ́ force ọlọ́gá àwọn sì pé pé òun fẹ́ fún three million I want to give you three million òun sì fẹ́ gbé ọlọ́bù mi I want to transfer you to somewhere else ó pé ẹ fún un you said give me sọ pé ní kì í ṣe sìn and said not now ṣùgbọ́n máa fún ọ but I will give you so sọ ọgbà kí n gbé ọ. Ah! do you agree that they should transfer you. ebe iná ẹ fún un láfẹ̀lẹ́bù láti wá bí. You make it possible for me to be here. ọ̀rọ̀ present mò ń I'm telling you what has not been long now. You know this place. they want to make you the head of this place. I said don't worry let me continue fasting continue fasting. and he continued fasting. ọ̀gá náà ló kọ́rúkọ gbogbo àti ń bẹ nínú òkúta. and the boss wrote all the names in that place. ó sì sọ bí wọ́n post gbogbo wọn lọ. and they posted everything to where the. ìgbà tó dókè tán. when he got to the top. wọ́n yọ ọ̀gá gangan. and they removed the boss himself. wọ́n gbé ọmọ sẹ́tó lòun ó fún three million síbi tó wà. and they put the man want to give three million. lọ́wọ́ ń sépè fún. and he was now cursing him. wọ́n lọ bá wọn ọ̀gá lókè. you went and ẹni tí ìṣáájú ẹni débi ire wà. go before will work well. ẹ pariwo. ẹ ṣe o. ìgbọ́dọ̀ wá sórí ò òkè lásán kì í bọnú àpáta iná kí n dẹ lòmíràn ọyẹ àdúrà bẹ́ẹ̀ kì í bọnú àpáta iná mo fẹ́ rí ọ gẹ́gẹ́ bí ọlọ́run mo fẹ́ rí ọ gẹ́gẹ́ bí ọlọ́run ìní bọnú àpáta iná mú mi kúrò níbi mo wà yìí jẹ́ kí n wọnú àpáta iná lọ. Ah! jẹ́ kí n wọnú àpáta iná lọ jẹ́ kí n wọnú àpáta iná lọ jẹ́ kí n wọnú àpáta iná lọ Jésù Kristi Olúwa wa ó yẹ kí a máa gbé n tó lágbára ju. ìgbàgbọ́ rẹ lọ kí wọ́n gan sọ pé olúwa ọlọ́run nìkan ni. Holy God. ohun tó gbé wá ènì ó ṣòro fún ènìyàn ṣùgbọ́n fún ọlọ́run. difficult for man but God. mo sọ kinní kan fún àwọn èèyàn nígbà tá à ń gbàdúrà ń bí. àfẹ́rẹ́ tó people when they were trying over there. àwọn tó le tó ní wọnú iṣẹ́ yìí. it is the most difficult to this ministry. lè máa sọ tàwọn èèyàn nírọ́ ni. and it is not what the word what you can even say to people they will say it's a lie. tọ́wá tọ́wá preach láàrin wa kí ló ń kọ́ ọba. the king that came to preach in our midst who can remember him. Eh? sẹlẹsù rẹ ni rárá kì í ṣe àrẹsà tó kú yẹn ọmọ wọn lóbìnrin àkọ́kọ́ ó bí ọmọ ọmọ yẹn brilliant obìnrin ni lẹ́yìn ọdún mọ́kànlá látòrí dé ìkànnì ẹsẹ̀ lọ́mọ yẹn ti paralyzed. he became paralyzed àrífà ńgbà tí bàbá wa pé mo mọ ìránṣẹ́ kan lọ gbé ọmọ yẹn lọ́ba. I know gbé ọmọ yẹn wá. and they brought child there. and they prayed ẹkọta tán tó bá ní kó gbé ká lọ bí tí Ọlọ́run ti ń dábìrà tèmi náà ti ń wọ̀ ìṣòlọ́lọ́ṣẹ́. let's go to ọlọ́ṣẹ́. ilẹ̀ ẹbẹ̀ yẹn mi ò mọ ntọ́ lọ́gbọ́n. the land in that place I don't know what God has really used to mold it. praise God. hallelujah ọmọ yìí ti di ejò padà. and this boy this child has turned to snake. erùpẹ̀ ló kù ń jẹ ń fà lẹ̀. and he was eating ordinary sand. mo gbọ́ ọmọ yẹn sí kí ni mo gbàdúrà. our father laid that child on his chest. màá kàn gbọ́ pé mo ti parí iṣẹ́ ọmọ ọlágbèsè. and our father would just hear the word that he has already finished. mo ti dá mo ní mi ọgbà yín ìránṣẹ́ ọlọ́ọ̀ yí mi káyọ̀ máa ṣe àmì. just be saying amen. àti tọ́ àti gbogbo ẹ̀ lára mi. both saliva upon her father. wọn kàn gbé jùlẹ̀ lẹ́. our father just drop him on the floor. wo wo wá gbé ọmọ rẹ. come and take your child. Eh? èmi kò mọ yà láàárọ̀. I'm not the one that make him late. ọmọbìnrin yẹn wá dá mi lóhùn kan. that woman now answer the father. ẹ bá ń packaging màá ti kú òǹbí. if you the one packaging We will have this place. mo ti fojú ara mi rẹ ni pé ẹ sọ fún pé kí n tó padà sí lọ́túnla ó ti rìn mo ti rẹ ni tó báyìí so ẹ má wulẹ̀ rọ̀ mí. please don't don't advise me. ọlọ́kọ̀ rẹ̀ ọ̀fẹ́ lómi o mi dá ọ láàmú. because husband will marry another person. ẹ jẹ́ àgbàdo àkágbá náà nú. let us pray and not fire enough. tí ẹ̀mí ọ̀run ọ̀bá tí dé. if heavenly spirit has come. a lè rí ọlọ́run tá à ń sọ yìí. we cannot see this God we are talking about. ọmọbìnrin yẹn ní ẹ̀sà tó ti sú mi ẹ̀ pa mí lẹ̀ pẹ̀lú. just put me aside níbí ìlọmọ mi ó ti rìn. there my child will walk in this place. ọjọ́ tí wọ́n kàn ń wàásù lọ́wọ́ lọ́wọ́ the day they were just ọmọ wà nínú ju wòlíì. and that woman was in the prophet. lọ́mọ kàlélúyà bọ̀ and the time was something èmi I wasn't there daddy wasn't there. ọmọ yẹn rìn ọ sọ̀rọ̀ lọ́jọ́ kan ṣoṣo sà. and only one day. ọlọ́run gbà ní wá o. and that God has unfold the fear. ẹ pariwo. now shout. mo fẹ́ rí ọwọ́ rẹ. I want to see your hand. dáwọ́ iná lé mi. put end of fire upon me. mo fẹ́ yàtọ̀ láàrin àwọn oníṣòwò mo fẹ́ yàtọ̀ láàrin ìránṣẹ́ ọlọ́run mo fẹ́ yàtọ̀ láàrin ẹlẹgbẹ́ mi dáwọ́ iná lé mi bí ọ̀nà máa là ń bi tí ọ̀sán náà ọyẹ sọ́dà dùá. dáwọ́ iná lé mi dáwọ́ iná lé mi mo fẹ́ rìn. mo fẹ́ kí ayé mọ̀ pé ìwọ ni olúwa mo fẹ́ gòkè ọlọ́run àbọ́sù. God the apostles. ah jésù olùgbàlà jésù kìsì olúwa wa. amen. tẹ́ ẹ bá ti lóòótọ́ ni. if you say it is true. a fẹ́ gbàdúrà lé lórí. we want to pray over it. ṣé lo bàbá. bàbá wa ìjọ apostolic sí kanuak sóòótọ́ ni ẹ̀yin ní mọ̀ bílẹ̀ rẹ̀ sóòótọ́ àbí ìtàn lásán ni pé Daniel wọnú òkè kìnìún ọ̀pá lára sa sóòótọ́ ni àbí ìtàn ìtàn lásán. ordinary story. ó wọnú ẹ. he actually went into lion's den. sóòótọ́ làwọn ebéèrú mẹ́ta sì wọnú náà léwu. and the hebrew the three hebrew went into burning furnace and they were not born. ok sagbara yẹn ti lọ ni sa. is that for as that for born. ẹ jáde yìí ẹ jẹ́ ká béèrè. let us ask. ọwọ́ tí wọnú iná tí iná kì í jó. ari sẹsẹ bẹ kuri bó sẹ. ọwọ́ tí ọwọ́ lọkùnrin tí kìnìún ò rí lè ta lára. ọyá yọ̀ǹdẹ̀ sáyé mi ọyá ẹ̀ sọ́dà bó àbẹ́ẹ̀. ẹ bọ́lọ̀ ń sọ̀rọ̀ ẹ bọ́lọ̀ ń sọ̀rọ̀ ọwọ́ tí wọnú kìnìún oh mighty ẹ bọ́lọ̀ ń sọ̀rọ̀ tí kìnìún kì í ta lára mọ́ ọlọ́run gbé wọ̀ mí ẹ̀mí mímọ́ gbé wọ̀ mí lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù ọwọ́ tí wọnú nátínákì yìí jó ọ̀yà gbé wọnú ayé mi gbé wọnú ayé mi gbé wọnú ayé mi gbé wọnú ayé mi gbé wọnú ayé mi àjíǹde àti ìyè gbé ìwọ̀nú ayé mi jésù olúwa wá. ẹnìkan ń bẹ láàrin wa mi bọ́yọ́ wá bọ́yá kọ̀ wá ìránṣẹ́ ọlọ́run wa kí ni orúkọ bàbá ògo kéde bàbá yẹn ṣàìgbọràn. and that man was disobedient. a lọ ọlọ́ṣẹ́ ńgbà yẹn. they want to go to ọlọ́ṣẹ́ then. ó ṣàìgbọràn. and he was disobedient. mo dúró de títí daago méjìlá. and waited for him till twelve. a lọ rí òpó iná. and they want to go and fix the pole. tí àwọn èèyàn ó fi ṣe sọjí. for the revival tẹ̀lé mi lọ́wọ́ lọ́mọ ń pa. follow me there you know about it. kò sáà dáhùn. he didn't answer her father. mo bá fi mọ́tò rẹ̀ lẹ̀. her father now left the vehicle. èmi ti dé sí kìnnì ìgbà tí ó pẹ́ wọ́n kàn pè mí. and just not too long to call the father. ó lọ he was the one that drove the car. àwọn tó bá lójú ọ̀nà ó fi wọ́n lọ. and the people he met on the road he overtaken. them. sáré kọjá ní ò yẹ kó sá. and he overspeed ọlọ́run sọ fún mi pé nǹkan kan bẹ lọ́nà. and the lord was telling her father that something has happened. there is problem on the road. ọmọkùnrin ìjà àjọ máa lọ. this man let us go together. ṣùgbọ́n tàn mí kè wá wá church. but he deceived her father. ọ̀sán tàn mí káàkiri àti òun ṣiṣẹ́ kan bì kan. not knowing that he was working somewhere. ọkàn gbọ́ pé mo ti kó church. and he just heard that her father has gone. ó wá fẹ́ meet up pé kó ń bá wa. and he now want to meet up. ó kúrò ó débi guru maraji yẹn. when he got to guru maraji àjàgbé kọlù gbà. and then there was a lorry that hit him. o somersault. and he somersaulted. ọkọ̀ yẹn parẹ́ tí débi pé. and the and vehicle destroyed to the extent that. ọkọ̀ yẹn ṣe ń tá padà rí mọ́. and the split is not real. àárí tún mọ́ rárá. they can't do anything without car anymore. ẹsẹ̀ rẹ̀ kí ló ṣe. his leg. oh eegun ẹsẹ̀ yọ báyìí. and the bone from the leg came out. ooru tuntun. and everything was grounded ṣùgbọ́n àmẹ́ni tó pèsè egun mi dá. but he didn't know who provided another bone for the leg ẹ lè rí kọ́tẹ̀ báyìí o. you cannot see him lately. ọba débì ní sí. if you come here now. ó rìn béèyàn ṣe é he walks normal. ayọ̀ egun bíi ayọ̀ kọ̀ọ̀mù ayọ̀. and the auto move complete bowl. <laughs> ẹ jọ sá. please sir. sọlọ́run yẹn ti kú lọ́dọ̀ wa. aborted. dead. yá di alààyè sí mi nínú. No? ọlọ́run alààyè wá di ààyè sí mi come and put life into me ogun ọ̀ràn ọ̀yẹ́ ó borí mi. and my generational problem was not overcome me. ogun bàbá mi ọ̀yẹ́ ó borí mi. my father's problem was not overcome me. ètò ìran bàbá mi ọ̀yẹ́ ó borí mi. the cause and the spell of my father's family ah, was not ah! overcome me. olúwa wá di alààyè. kó kó lè dojú ti èṣù àti ẹ̀ṣẹ̀ láyé mi. kó lè dojú ti ẹ̀gàn láyé mi. ọwọ́ iná ọ̀yà rọmi mi rọmi mi rọmi ọ̀yà àdúrà bẹ́ẹ̀ ẹ bọ́lọ̀ sọ̀rọ̀ mo fẹ́ rí ọmọ ní ìfẹ́ máa pè ọ́ láì jẹ́ wípé ìwọ lọ́rùn ẹ bá ọlọ́run sọ̀rọ̀ ẹ bá ọlọ́run sọ̀rọ̀ bá ọlọ́run sọ̀rọ̀. talk to God. ẹ bá sọ̀rọ̀. talk to almighty God. mo fẹ́ máa rí ọ lójúkorojú. I want to see you face to face. lójúkorojú. I want to see you face to face. lójúkorojú. face to face. lójúkorojú. face to face. mo fẹ́ máa rí ọ. I want to see you. ẹ̀mí àwọn wòlíì mo fẹ́ máa rí ọ. spirit of the prophet I want to see you. ọba àwọn ọba mo fẹ́ máa rí ọ. heavenly Lord I want to see you jésù kristi olúwa wa. amen. mọ́nà ro mọ́ sí joko, jọ bọ́bá ṣe tí ọlọ́run ni ó ṣèjọba rẹ̀. do it the way you like it. ẹ̀wá bẹ́ẹ̀ mo ṣe ń pe àdúrà mò ń mìíràn ń gbà á. as i'm calling as i'm calling calling you to pray. ìrìn àjò wòlíì la pé. this is the journey of the prophet. ó máa tó di on twenty nine ó máa pé ọdún thirty two years tí programu yìí ti bẹ̀rẹ̀ lanta ni mo fi bẹ̀rẹ̀ rẹ̀ lanta gbogbo orí òkè tá a kí nǹkan yìí bọ̀ ni wọ́n ti lé wa dé. and all the mountains that they took this program to they drop them away. twenty seventeen a wà ní orí òkè ìlọ́fà ní kwara fọ́ọ̀sì orí òkè babalọ́lá. the first uh, mountain of babalọ́lá. gbalaga kwara lọ a ò fẹ́ ọ mọ́. ah but the told babalọ́lá that they don't need him there anymore so gbogbo abala kìíní àtà abala kejì tí í ṣe ti ìtẹ́rìmù àwọn náà fẹ́ mi ẹ bá wulẹ̀ jà mọ́ ìpàdé eléyìí kó kúkú kí n ráyè tí ẹ sinmi kò kú tẹ́ ń sinmi. I want program dead and we have rest of mind. ṣùgbọ́n àwọn ará Amẹ́ríkà London Britain ti ń wá síbí jẹ́ ń bá mi rìn bàbá kò gbọ́dọ̀ yín jẹ́ láyé kì í ṣe program yẹn lẹ gbọ́dọ̀ sọnù. It is not that program you are going to throw away mo sì ń gbò sí dàárọ̀ kùtùkùtù. very early in the morning. ní january twenty seventeen. january twenty seventeen. gbogbo àwọn bàbá bàbá yẹn wà wá wá lórí ọ̀tà ẹ ń bá ń bẹ ń bẹ lọ́jọ́ náà mo ní àwa bímọ ó dìgbò ó ṣe ẹ̀yin èèyàn ará Kwara ẹ ṣé o fún ọdún márùn tẹ́ ẹ gbà wá láyé o láì ọ̀rẹ́ mi sì dì mọ́ mi lẹ́yìn òun gomi tó da gbogbo èrò inú mi ìtọ́lọ̀ ń sì lè pa ọwọ́ àbí tá a lò. He will look for a place to use bàbá ajélógo sì ti wá sọ́dọ̀ mi pé prógáàmù kan ń rù ú kiri ah, olúwa sọ pé kàn wá orí òkè fún oníwọlọ́ọ̀dọ̀ orí òkè lẹ̀ tọ́lọ̀ máa jẹ́ bàbá orí òkè orí òkè tán bàbá ńlá wa ti dálẹ̀ tó bàbá yẹn láàárọ̀ kùtù láago márùn lọ́dọ̀ mi o ẹ lọ bí wọn ẹ pé mo kúrọ́ bàbá kùmù níyì alọ́ jẹ́ kí fíṣàn ìwáyé olólùwà sọ pé bọ̀ dálẹ̀ ọ ọ tẹ ìpàdé tí mo sì fún january january ò gbọdọ̀ bàjẹ́. and that january program you must not destroy it. kó tó di pé wá dì sí torí nígbà náà mo wá sí ẹ̀ padà wá lọ olúwa ń bo lọ fẹ́ kí n lọ. where do you want me to go. ọlọ́run ò sì í ṣe ibi ó ní ẹ máa lọ sí kwara níbi tí ìránṣẹ́ mi ti bẹ̀rẹ̀ iṣẹ́ níbi tí èdò ti gbẹ mọ́ babalọ́lá lónìí mo sì lọ ọbẹ̀ jákujáku mọ́ bá ibẹ̀ ọlọ́run sì gba òkú. And God took ọdún kẹta tí mo débẹ̀ ní CAC lápapọ̀ wá pàmì tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ mbẹ̀ a sì pẹ́ pé wọ́n ń bá sẹ́yìn ẹ lọ sí. ṣùgbọ́n ah, ẹ ń bá rántí nígbò yálà wọn kan ní àwọn ará Kwara tí ń ta iṣu ìyẹn ní five hundred ẹyọ kan fún àwọn five hundred naira per one. ẹ ẹ wọ́n máa ta fún yín pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run. by the grace of God. orí òkè ìrìn àjò wòlíì ló bí orí òkè. and it was the journey of the prophet that brought this uh, mountain. ẹ pariwo. now shout bíbélì wípé aṣọ ìkélé sì fàya. and the bible make us to know that the name of the devil was told. bíbélì parí. and it is finished. ah ẹ̀dá alààyè dẹni tí ń sin ọlọ́run. a living man and living soul begin to talk God. aṣọ ìkélé tí àwọn àlùfáà máa ń gbẹ́bọ̀ lọ́nú ẹ̀ ó sì pínyà. aṣọ ògbójú tí ò jáyé èmi ọ lọ síwájú. iná ẹ̀mí mímọ́ fàya láyé mi ọyẹ sọ́dà tó wà bẹ́ẹ̀ sókè ẹ ṣe aṣọ ìkélé fàyà dànù aṣọ ìkélé fàyà dànù aṣọ ìkélé fà sọ̀rọ̀ jáde táìmù ti ń lọ sọ̀rọ̀ jáde aṣọ ìkélé fàyà aṣọ ìkélé fàyà dànù dàdúrà jésù olúwa wa. kí ni tá a gbọ́dọ̀ fi mọ ọlọ́run yìí. why must we know this God? kí n má jẹ. don't let me deceive you. ọgọ́rùn-ún èèyàn ní gbọ́ ìpè tó dáa. hundred people listen to a very good call. èèyàn mẹ́rin ni ìlérí máa ń ṣe é. and only four people will be successful. èṣù ti dojú kọ gbogbo iṣẹ́ ìránṣẹ́ láyé báyìí. and the devil has already faced all ministerial work. tó o bá ní ọ̀rọ̀ tó dáa. if you have good words. tó o bá fàdúrà kún. and you don't back it with prayer. èṣù òfinú rẹ ṣe bẹ̀m̀bẹ̀. and then the devil will make your bed yóò fún ọ láìsàn tó máa sìn. they give you the sickness you will be. tó o bá wá jẹ́ni tó máa dùn àgbà tó o ní ọ̀rọ̀ lọ. and if prayer warrior you don't know the word of God. ìgbéraga máa bì ọ́ ṣubú. pride will pull you down. ara rẹ bí ọlọ́run gangan. you see yourself as God himself. so gbogbo ẹ jọ ń rìn papọ̀. and they all work together. ẹ pa láṣẹ. tell the queen mo fẹ́ wo ẹni tí ọgbà ni ìjókòó sátánì ni ayé mi. and the sin of the devil in my life. kó ṣe kí ni olúwa sì nídìí lè jáde mo fẹ́ rìnrìn àjò tó lágbára ọyẹ sọ́dàdúrà bẹ́ẹ̀ ẹ̀mí mímọ́ sì nídìí ìjókòó sátani àtàwọn ẹ̀sìn sì nídìí sì nídìí sì nídìí ohun tí mo ṣètò ohun tó wá mi gúnlẹ̀ tó ìwọ tó ń bẹ lamẹ́ríkà London gbàdúrà ìjókòó sátani ṣínídìí ṣínídìí ṣínídìí ẹ̀bọ́ ọlọ́run sọ̀rọ̀ ẹ̀bọ́ ọlọ́run sọ̀rọ̀. Jésù Kristi olúwa wa ah, hmm. eh, ìgbà tó kọdún kan tí màá gba ìsìn olúwa. and ah, when it remain a year that the father is going mo to job. mo bọ́ ọlọ́run kùn mo bọ́ God. ó ní olúwa. he said God. èmi ò gbọ́ rí wọn máa ń I never I don't know what they call calling. ṣùgbọ́n bá mọbi kan tí wọ́n ń pè ní òkè. if you know where they call òkè. ní ọ̀nà kí ni à ń porúkọ ẹ̀ ọ̀nà. Uh, ẹ máa ń gba padà já sí ondundu. and you can try to that ondundu from there. ibẹ̀ mo ti gbọ́ ìpè. that is where our father heard his calling. ọlọ́run sọ fún mi pé wàá ṣiṣẹ́ fún mi. and the lord told him come and work for me. mo sì máa ju pẹ́ẹ́nì school sat ilẹ̀ ní e, eighty five. and he is going to drop the school for the school sat examination in eighty five. mo kò ṣiṣẹ́ mọ́ o. don't work anymore. má ṣiṣẹ́ kankan mọ́. don't do any job. sáàjì just wake up. jí mọ máa ma tó bá ti jí gbàdúrà. wake up pray. tó bá ti gbàdúrà tó. after prayer béèrè ntọ́ fẹ́. ask demand for anything you want. èmi gan tí mo hate ọ̀lẹ. I that I do. Mo ma hate ọ̀lẹ láyé o. I hate laziness. Ọba jọ gbogbo èèyàn mo lè bá tí n bá ti rí pọ̀lẹ̀ ní o. I can deal with everybody but if you are lazy. Bí ẹni pé èsè èèyàn ni. As if you are not human. Èèyàn <laughs> bíi mẹ́ta tí mi lọ ọ̀fẹ́ dọ̀lẹ́nu. And two people that Ohun Olúwa kọ́. Àfọlọ́tọ̀ they said you want to be lazy. Ẹ sà níbi bá jókòó tí ma ní olúwa mo ní ìdí ẹran. and ah, whenever I say to say God I need meat I want to eat meat. a ní ìṣẹ́jú mélòó lọ fẹ́ lò. how many minutes do you want. ma ní olúwa fún mi ní ọgbọ̀n ìṣẹ́jú a ló ti pọ̀ jù béèrè màá ní fifteen minutes. okay fifteen minutes. ọ̀rẹ́ mi ajínigbé mo ti sọ́dọ̀ ọmọ ọlọ́run. and that I, I find as fine. èèmọ̀ ìbọn mi ń ṣe ń gbà náà ṣùgbọ́n mo ti yà sí mímọ́ but our father has already blessed him. o ma kírun ọmọ jésù yóò jẹ́ àjọ tẹ̀lé a ní kí lọ́lọ́ ń bọ̀ ọ̀sán ma lólu wa sọ ká lo ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ah, ẹran mélòó lọ fẹ́ ká pa how many meat do you want us to ah, kill. bàbá jẹ́ apá mẹ́fà. let us kill six. a ah, kí lọ fẹ́ fi ṣe. what do you want to do with pa gbogbo ẹran àdúgbò kan. you want to kill all the meat in the bush mo ní olúwa sọ pé a lò ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. and I said ah, the sì wọnú oko lọ. they will go into the farm. ẹ sà ní lò ju ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. they will spend more than fifteen minutes. iye ẹran tá a bá la ní ìdílé apájáde. the number of the bushmeat that they needed. Eh? ah ẹ jọ sà ṣé ẹ rí ohun tó bá wa wí nínú ìwé Matthew. what he said in the book of Matthew. Matthew bóyá six thirty three ẹ ń bá rí kó kà. Matthew six thirty three. ẹ má tiẹ̀ lọ ta ẹ bẹ̀rẹ̀ láti twenty four ó ní bí máa kọ́kọ́ rà rẹ̀ dà sọ́nà méjì mi o lọ sí seven seven twenty four. Matthew seven twenty four. tí ó bá sì ṣe wọ́n. ibẹ̀ ńkọ́ ibi tó ti sọ̀rọ̀ tẹ́ ẹ bá rí. If you see it. ó ní bó ń bá wọ koríko ní aṣọ. If you clothe the the the grass like that. sísí kí nìyẹn tí ọba gbé àwọ̀ tó agbèsí tí wọ́n ti sọ iná sí lálẹ́ mélòó mélòó lẹ́yìn. how much more you. nítorí náà nítorí náà nítorí náà mo wí fún yín mo wí fún yín ẹ má ṣe àníyàn nítorí ẹ̀mí yín ó tẹ́ ò jẹ́. matthew kí ló ti ń kà yẹn. matthew six twenty five. six twenty five ó yá mọ̀ nítorí náà ẹ má ṣe àníyàn nítorí ohun tẹ́yìn yóò jẹ tàbí nítorí ohun tẹ́yìn yóò mu tàbí fún ara yín ohun tẹ́ ò fi bora èmi kò ajo oúnjẹ lọ bí tàbí ara mi ojú aṣọ lọ bí ẹ wo ẹyẹ ojú ọ̀run wọn kò fi irúgbìn wọn kò furugbìn. wọn ò furugbìn. bẹ́ẹ̀ ni wọn kì í kórè. wọn ò kórè. wọn kì í sí ìkójọ. wọn ì kójọ sínú abà. sínú abà. ṣùgbọ́n bàbá yín ti ń ọ̀run. ṣùgbọ́n bàbá yín ti ń bẹ lọ́run. ń bọ́ wọn. ó ń bọ́ wọn. ó yà. kó aṣọ tí wọ́n lọ bí. sani nínú yín nípa àníyàn ṣíṣe tó lè fi gbọ̀nwọ́ kan fún ayé rẹ̀. mo wá béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run. I'm now asking the children of God. sagbára ṣé ìtàn ni. orí tí o bá ti jẹ́ tẹ ẹja àtàkùtì. and if it is not so then it is this is the end time. nígbà tí ó eh, kí ni à ń porúkọ rẹ̀ tí Èlíjà. Eh, Elijah tó sọ tẹ́lẹ̀ pé kí yóò sí ìrì tàbí òjò níwájú ààrùn ó ní níwájú ẹni tí èmi dúró mélòó ọ̀ràn sí ọlọ́run tó lè sọ bẹ́ẹ̀ màbá. How many ministers of God can say that? gbọ́ kì yóò sí ìrì tàbí òjò ní ọdún mẹ́ta àti àbọ̀ ní ìlú rẹ̀ yìí kọ́ bá jẹ́ wọlé èèyàn kan lọ́sọ̀ọ́ àní. Ah, if it is ordinary person you say oh. ẹ má dáhùn don't answer. ebi ọ̀pọ̀ náà. yeah you too will go on hunger. lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lọ́ ni ọ̀ya máa lọ sí igbó máa. and immediately the lord said she go to the bush of mama. ẹyẹ tó láhùn jù ní lọ gbé àkàrà àtẹ̀ràn dídín. the raven that is a miser is the one giving him food. àkàrà àtẹ̀ràn dídín and fried meat. ṣé ẹyẹ àwo ń gbá ojú àwọn tí ń dín àkàrà ni. if the raven is clapping those people that they are frying it ẹ sì wá ń gbé bá bàbá wa Elijah Elijah jẹ àjẹ yóò tán ó sì tún fi omi hàn omi tó omi odò tó mọ omi agbára tí pèsè. and the father provide tí ìwọ bá rí àmì ṣe. if you can say oh, amen. ọwọ́ tí pèsè. the hand that provides. tàṣírí ẹni kì í fi tú mọ́. and the secret of God will not be unveiled. ọlọ́run kọ́ yọ̀ǹda ẹ̀sáyé mi àtẹ̀yìn. jésù sọ̀rọ̀ ọlá ni wa ó ní tẹ́yìn ènìyàn búburú bá mọ̀ bí a ṣe é fún ọmọ yín ní tó dára mélòó mélòó ń bàbá yín ti dára ẹ jọ sà ọwọ́ ọ̀pá bàbá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ máa gbọ́ wọn ní a fún Joshua ní ẹ̀ṣẹ̀ a fún Mose ní ọ̀pá ọ̀dà ṣé lóòótọ́ ni agbára ti ń gbé agbára mi wá. is it true that the power that swallow power exists. ọ̀nà ọ̀pá jù lẹ̀. and through the power ọ̀pá rẹ̀ dejò. and his own tongue to say. àwọn alálùpà ìdásí rẹ̀ rìn. and the magician dey smile. kékeré ní sè kí ló ń jọ lọ. what is this one doing. ẹ̀yin alálùpà ìdá mélòó ni a mọ iye wọn o. how many magician we don't know their number. bíbélì ò já mọ iye wọn. the bible does not know the number. ìwà lè sọ àwọn tá a gbé bíbélì lé lọ́wọ́ bóyá lè sọ iye wọn. i don't know the the the the ẹ ti máa ṣiṣẹ́ lálẹ́ o ẹ torí ọlọ́run ti ṣe ọlọ́run ti ṣe pé ẹbí lẹ torí ẹ tún ṣiṣẹ́ lálẹ́. because the father is going to work in the night. Ah. bàbá máa ṣiṣẹ́ lálẹ́. he is going to work in the night. ṣé ẹ rẹ́ni tí ò bá níná nú ẹ̀ lè rí lọ́dọ̀ ọ̀hún. whoever does not fall as fire in the night. ọwọ́ ọlọ́run bẹ láyé hàn bàbá yìí. the hand of God is in the life of our father a sì máa jọ rìnrìn àjò ìkẹyìn ayé yìí. and we are going to turn the end time together. èmi ọmọ yẹ alálùpàdé ọ̀pá kan ṣoṣo sì gbé gbogbo ọ̀pá mi. and the only lóyún. I didn't know that he got pregnant. àbò lóyún. was he pregnant. ó tóbi sí. so big. ẹ sọ fọlọ́dùmarè ẹ kígbe tó agbára tí ó gbé gbogbo agbára ọ̀tá mi iná tí ń gbé iná mi àṣẹ tí ń gbé àṣẹ mi ọlọ́run gbé wọ̀ mí ọyà àdúrà ṣé bí tó wá kiri nìyẹn agbára tí ń gbé agbára mi àṣẹ tí ń gbé àṣẹ mi ọ̀yà gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí agbára tí ń gbé agbára mi iná tí ń gbé iná mi ah oh mighty olúwa gbé mi mi jésù olúwa ah, wa. Eh. ṣé ẹ rí ẹ gbàdúrà dáadáa n tẹ kọkùnrin rẹ àmì yíyìn òórìn ẹ ṣe àmì kí n gbọ́. Ah, abẹ́milẹ̀ wa bá. ọ̀yọ̀ oh, come to meet abọ́lẹ̀. bẹ́ẹ̀ tiẹ̀ wá bá mi wò dúró. even if you are coming to meet me some way. olóògbé lè tá a bá délé ọwọ́ rí mi ọba dé ọba bẹ́ẹ̀ rí mi máa bá mi lọ lọ́sẹ̀. if you want to see. wọ́n gbóhùn rẹ̀ torí bí. yíyẹ ó fi kọ́ ọ fọ̀rọ̀ ẹ̀yìn ìránṣẹ́ ọlọ́run lọ́rùn ni. the only youth achievement minister of God. èmi nìkan mo máa ń dá gbìn. he is the only one that used to do it. látọjọ́ tíṣẹ́ ìránṣẹ́ yìí ti bẹ̀rẹ̀. ever since the ministry started. on on the twenty on the january. january. nineteen eighty nine. January eighty nine. Ibi mo dúró sí tí mo ti ń gbé mọkàn gbọ́ àmì àmì àmì ta ló pa àwọn eléyìí wá sọ́dọ̀. Who called these people? ó dé èèyàn bíi ah, sixteen eighteen nineteen láti ìgbà náà mo ti bẹ̀ lọ́lọ́run á sọ fún mi pé mo fẹ́ àwọn ikọ̀ ń lọ sínú agbára òkùnkùn lọ gbàgbára ẹgbọ́n tí bàbá ń wí ṣé torí ayé lásán lásán yìí tó wá di pé àwọn á mú òpó kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan èèyàn kọ̀ọ̀kan. ó máa tì kí lorúkọ ṣọ́ọ̀ṣì yẹn ó máa jẹ́ èmi rí kan dáadáa tó jẹ́ church the church. ọmọ tí wọ́n rì máa ra àgírí. ó ń kan ó ń kan kò tí ọlọ́bí ò ṣe kú òye wa ó ń kan ara àgírí gbàgbàgbà lóbìnrin kan kọjá lọ pé ṣé aláǹgbálélé àbókété bí wọ́n ṣe fọ ọwọ́ ọmọ yọ ìyẹn sá eré ẹwà wo ọmọ yẹn ti bú ah, ọlọ́run lọ́mọ yọ wọ́n mi ẹ ń wo lẹ rí facebook. how many of you see it on the facebook. èmi ò mọ iye ọdún tí ọ̀hún ti rí ọmọ yẹn mọ́ bẹ́ẹ̀. I don't know how many years that boy has spent in that war ẹ̀sà àwọn chọ́ọ̀tì táwọn èèyàn sì ń sáré lọ lónìí nìyẹn. and the churches people want to go today. sẹ́mi àti yóò lè palẹ̀rú àwọn ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ mọ́ ni. can't you and I to just clear those churches mo ń lọ ṣọ́ọ̀ṣì kan wọ́n pè mí. at the call of father in a church. jẹ́ ẹ mọ̀ pé mi ì lè kúrọ́ ń bi àwa you know a father cannot tell lies here. olúwa sọ wípé. and the lord said. tó o bá ti ṣe tọ́ ọ bá ti lọ ṣọ́ọ̀ṣì yìí if you go to this church. yà á máa gborí òkè lọ. go to the mountain. gbogbo aṣọ tí o wọ̀ lọ́rùn ló máa yá. all the clothes on you will be torn into pieces. Ah, aṣọ mi á ya. my clothes will torn mo rò pé léyìn ní àsásù ẹ̀mí ni. not knowing that it was spiritual cloth. ọjọ́ burúkú. very evil day ọjọ́ ìta ni ti ń lọ he àwọn èèyàn. and they were picking people outside. ariwo wa pọ̀. and there was great noise. a sì ti gbàdúrà hallelujah nìkan. it was only hallelujah they were shouting. the prophet wá fetí kò létí dákun. and the prophet was now whispering. mo ní ṣe bẹ́ẹ̀ mọ̀ mí kí ló dé tí ó díẹ̀ díẹ̀ ó wá sọ fún mi kí n má lo obì kankan mọ́nú bíbélì kí n sá. don't use anywhere in the bible. gbogbo jẹ́jẹ́ ni mo fi kún ọjọ́ o. I just gathered them gently. jẹ́jẹ́ jẹ́jẹ́. I gathered them gently. ẹ wá wo ìtọ̀ come and see how you. inú mi wá dùn ìyàwó pásítọ̀ gan fẹ́ ra mú ìyàwó pásítọ̀ and the pastor's wife èèyàn ti ń tàkìtì lọ ìyàwó pásítọ̀ náà wá ń ròlú lọ and he was she too was rolling pásítọ̀ ni mo dára o and the pastor said "I'm. mean. tí ọba wa kí mi pẹ́ sí àná. he will come to thank our father too. so o lè gbàgbára yẹn lọ àbí ìgbà. you receive that power today. o sọ fún ọlọ́run. you will tell God. agbára mo fẹ́ mo kọ̀. the power whether I like it or not. tí wọ́n fi ṣiṣẹ́ rẹ ní pípé. that I'm going to do your work ọlọ́run, with perfection. ọlọ́run olúwa kì mí bọnú ẹ. put me into rain. sọ mi sínú rẹ̀. and me into rain. dé mi pamọ́ nú ẹ̀. ọyẹ sọ́dà dúrà bẹ́ẹ̀. bọ́lá ń sọ̀rọ̀. pamọ́ nú ẹ̀ dé mi iná mọ̀fẹ́mọkọ̀ àṣẹ mọ̀fẹ́mọkọ̀ dé mi pamọ́ Kristi Olúwa wa. Amen ẹ sàmì dáadáa. ohun tó jẹ́ káwọn èèyàn gbàgbọ́ láyé èlíjà ah, ẹ má gbàgbé pé nígbà tí ẹyẹ àwòbọ̀dé stage kan tó dò yẹn gbẹ ọlọ́run tó ti ṣètò mi. and God has made another preparation. ó sì dọ́dọ̀ opó yẹn. and he to that widow. lẹ́ẹ̀ o ẹ kú lé. well done òun ti mà lẹ́sẹ̀kẹsẹ̀ ìránṣẹ́ ọlọ́run lélẹ̀. he knows very well she knows very well this is the minister of God. ẹ̀sà tó o bá jẹ́ ìránṣẹ́ tó kún fún agbára ẹni bá fún five thousand whoever give you five thousand naira ọdún yẹn ó yẹ kí n rà mí ó yẹ kí wọn lè rí àmì délé gbò. and they must to see sign to the end. ó yẹ kí ayé wọn lè mọ kì í ṣe pé kí wọn lówó wo owó òsì rẹpẹtẹ nù jésù àlàáfíà wà ṣùgbọ́n jésù lówó ju èṣù lọ èṣù lówó wìwìwìwìwì làwọn èèyàn fi ń tọ́ lọ. and that is why people go to him. ọkùnrin yẹn kàn sọ pé fún mi lómi ìṣe lọ ara wa wa kì í sómi nìkan fún mi lóúnjẹ díẹ̀. give me little ah, food tó oró mi tó ní fún ọ mo lè rí fún ọ ṣùgbọ́n sórí tó ń jẹun. and for the food ìyẹ̀fun tó kù kí n kàn ró kémi àtọmọ mi jẹ ká sì kú. èrò ènìyàn ni o. that is the thought of man. e mo mo like Elijah púpọ̀. I love Elijah. kò sọ pé Olúwa wí. he did the Lord says. tètè ṣe tèmi ná. quickly do mine ó ní confidence inú ẹni tó rán. he had the confidence in that man that sent him. tètè ṣe tèmi ná. quickly do mine. ah pẹ̀lú ìrọ̀jú ló lọ rò ó. ah with wò láti àṣẹ ó gbede ó yọ lọ́bẹ̀ kékeré kan. maybe he has little too soon. ìyẹn ọmọ yìí kan ń bẹ nù bẹ́ẹ̀ mi ò tiẹ̀ bẹ́ẹ̀ mi bá kọ́ kú kọ́mọ yìí sì wà láàyè. kì í ṣe pé ikú ọmọ ní kọ̀kọ́ rí. not that I will see the death of my son. mo rò pé àwọn méjèèjì máa nàró mọ́ bàbá àwa ìdíjà ni ìdíjà pé yọ jẹun kù yọ jẹun kù àfi láwù lọ́ba tó mú abọ́ lọ́ba tó ńlá lọ́ba tó ńlá wọ́n ní gbà lọ́ọ̀kan lọ wọnú kòkò yẹ fún mi. just go and look at the pot of flour. yóò tún gbẹ mọ́. it will never dry. ó lò bó òróró rẹ. and the pot of oil. nígbà tí èdè nù lékè lọ sẹlẹ̀. by the time God back home gbogbo èèyàn tó fẹ́ ni kó béèrè ẹ béèrè fún agbára ìsọdi púpọ̀ láti òkè wá ilé ìsọdi púpọ̀ àṣẹ ìsọdi púpọ̀ olúwa dalé mi ọyẹ àdúrà bẹ́ẹ̀ o iná àti àṣẹ ìsọdí púpọ̀ iná àti àṣẹ ìsọdí púpọ̀ ọwọ́ iná àṣẹ àti ìsọdí púpọ̀ ọyá gbé wọ̀ mí gbé wọ̀ mí gbé wọ̀ mí àkókò lélẹ́yìí iná ìsọdi púpọ̀ àṣẹ ìsọdi púpọ̀ ògo ìsọdi púpọ̀ májẹ̀mú ìsọdi púpọ̀ ọ̀ya gbé wọ̀ mí gbé wọ̀ mí mo fẹ́ dẹ lòmíràn mo fẹ́ dẹ lòmíràn mo fẹ́ dẹ lòmíràn mo fẹ́ dẹ lòmíràn ọlọ́run oníyìn rere o fẹ́ dẹ lòmíràn. Jésù Kristi Olúwa wa. Amen gbọ́ eléyìí dájúdájú. now listen to this. tó o sórí òkè yìí. if you come to this mountain. tó o àwọn èèyàn wá. and you bring people's name. tí wọ́n ní orúkọ lórílẹ̀‐èdè. and they have names in the nation. tó o ti gbé wọn dání. and you brought them in. bóyá ẹ̀gbọ́n rẹ lọ́mọ wọn bóyá àbúrò rẹ lọ́mọ bóyá wọn kan kó pàdé olójú ojú rere lọ́dọ̀ wọn. that you should find favour in them. kì ṣe iṣẹ́ ìyanu lòún retí. it is not miracle that you are expecting. rárá rárá rárá. not at all. Mm n tí ń pè iṣẹ́ ìyanu. what they call miracle. ó gbọ́dọ̀ jọgbọ́n èèyàn lọ. it must be more than woman's knowledge. obìnrin kan wá bí ọdún mẹ́ẹ̀ẹ́dẹ́jọ́ ọdún méjìlá sọ́dún mẹ́ẹ̀ẹ́dógún. so the one woman came about twelve years ago. ó ní bàbá Ọlágójú. he said Daddy Ọlágójú. mo fẹ́ tàṣírí ara mi. I want to expose myself. tó bá ṣe àwú ọ. if it please if it places you use me to preach. ọba ti fi mi wàásù tọkọ mi bá ti lé mi jáde. and if you use me to preach and my husband knows that he brought me out that means you have second wife. sori ngba mo n jo n wájú Fẹlá. when I was dancing with Fẹlá. ọ̀dà àpọ̀lù yẹn. you mention that name. ó ní mo lọ rìmúfù gbogbo wọ́n bù mí. she says she has removed her womb ó ní mo sì ti ṣe marriage o. he says she she's not married. ọkọ mi ò sì mọ tí mò sọ as the husband of the girl no womb mo sì gbọ́dọ̀ bímọ lọ́dọ̀ rẹ̀. and I must have a child. Eh, bọ́ jẹ́ wọ ni kí ló ṣe. if you are the one what will you do. mo kọ́kọ́ wò sẹ́mi mọ́ bọ́ ọ lọ gé ni. am I the one that remove your womb. ẹgbọ́n gbà téèyàn bá lóun ò ní wúmbù mọ́. and when somebody say he has no womb. mo kọ́kọ́ jókòó mo wò títí títí. I sat down and I look at her. má jẹ́ n bọ́ ọ̀dá má jẹ́ mo bọ́ ọ̀bà don't let me make covenant of if you don't have a child with you. mi kọ́ mo bọ́ gé wọ́n mu. I'm not the one that remove your womb for you. oníṣègùn ẹni ìrànṣẹ́ ọlọ́run tó lé ní. but they said you are, you a good minister mo gbọ́dọ̀ bímọ. I must have a child gbogbo ntọ́ ọba ló ọ̀yà àti àwọn gbóhùn olúwa àwọn gbogbo àwọn mùsí. better hear the voice of the kí wọ́n máa kán lùgbó kiri. so that they will be going to the bushes. ọdún náà mo bẹ̀rẹ̀ sí lọ lọ́yà ẹ̀yin ń ẹ máa lọ bí báyìí. and the people looking for the fruit of the womb. wọn ọmọ gbà tó sùn mẹ́ta tó ọmọbìnrin fi bẹ̀rẹ̀ oyún ni. and it's not up to three months that this woman got pregnant. ó bímọ àkọ́kọ́. he had the first child. ọkùnrin male. ó bímọ ẹ̀kejì ọkùnrin. the second one male. olóyún ẹlẹ́kẹta doctor wá bá wá láti. the doctor now came from Luke. àwọn ọ̀rọ̀ wọ́n ti ń gbé ọmọ dání. they did see the hand that is carrying the baby in her womb bàbá tọmọ ìbá ti bímọ tẹ ẹ sọ fún pé kọ mọ bímọ mọ. after this one tell you not to deliver child again I said it's even enough ngbè òbí ẹlẹ́kẹta. when he had the third child. wọn òun àtọkọ wà ní London lákòókò ìjọ tí a bá dé pàṣẹ. together with the husband they are in London right now. òbí ẹlẹ́kẹta. when he had the third one. lọ́wọ́ tún á dá ọ̀ràn kan sí lọ́rùn. now. òun fẹ́ bí ọmọbìnrin mo láàárọ̀ ọmọbìnrin bí láì. you will never get it in life wọ́n ní ọmọ lóyún mọ́ ọwọ́ tí ń gbé ọmọ dání àwọn òbí ṣùgbọ́n àwọn sábà kò lóyún á sì bí mo fẹ́ kí gbogbo wa dìde ká béèrè fún agbára solution ọkọjọ dé mi náà o ọkọjọ kì í mi gbàgbọ́ mi ṣe kí ni. I don't believe. pásọ mountain of fire kan gbé ẹni ọmọbìnrin kan wá nígbà tó gbé dé ìyàwó ẹ ni wọ́n ní bí ẹ bá ṣiṣẹ́ abẹ fún yóò kú tó bá bímọ fúnra rẹ̀ yóò kú mo gbóhùn olúwa. I heard the voice of the Lord. gbàdúrà fún. pray for her. jí ó dì mọ́ ọ. let her hold you. pé kó máa lọlé agbẹ̀bí. and let him go to the midwife's house. mo sì ó sì dì mọ́ mi. and he held her father. mo forí ẹ̀ máa bẹ́ẹ̀ mo gbàdúrà. and hold her head and pray for her. mo bímọ wọ́ọ́rọ́wọ́. go and deliver like this woman kankan. without anything. ọ̀sẹ̀ yẹn ló bímọ. and she delivered that way. ìránṣẹ́ ọlọ́run bíi tèmi lọ ọkọ ẹ̀ sì ń gbọ̀n wá. and the minister of God like a father. oníṣẹ́ ìyàwó à sọmọ wà. he was he was asking whether the woman and the son they are all alive. ẹ jẹ́ á gbogbo solution. let us ask for her solution ìgbà náà la bàbá wa sọ̀rọ̀ wẹ́rẹ́ ẹ tú àwọn èèyàn ká pétérù ní ẹ tú àwọn èèyàn ká ilẹ̀ tí ń ṣú ó ní ìjẹta tí ẹ ti wà lọ́dọ̀ rẹ̀ sọmọ kan ẹ ní nǹkan kan tí wọ́n lè jẹ ẹnìkan ní ìṣù àkàrà méjì àtẹja wẹ́wẹ́ márùn ẹ ó ní ẹ mú wa báà mi sì gbójú sókè ó sì bless yẹ ó ní ẹ máa pín mo lágbọ̀n méjìlá ti wá sóòótọ́ lọ́lọ́run ìyanu là ń sí àbọ̀ lọ́run ọlọ́run náà dára dán. tẹ́ ẹ bá ń gbọ́ kọ̀nọ́mà ìwé ẹ̀ ń bẹ nínú lẹ́nìsì pamphlet ẹ̀ wọ́n ti sọ kọ̀nọ́mà ibi mo wà tí mò ń bá engineer mi sọ̀rọ̀. when my friend was talking to the engineer. bóyá bí oṣù mélòó. maybe some months back. ṣé ọdún tọ́mọ̀ lọ́mọ ni kì í. it was last year. wọn kà á sọ yín ní. I just said. ẹja ọlọ́run ní kí n ilé oúnjẹ kí n òun ọ̀gbọ́dọ̀ epo ọ̀gbọ́dọ̀ já sórí ilẹ̀ bí ká kó ilé oúnjẹ lọ nú. that the should be taken somewhere. ó wá sọ fún mi ní láàrin oṣù díẹ̀ yìí. I said within few months. mo fẹ́ ká kọ́ mẹ́tẹ̀ẹ̀ta. I want to be, I want us to build this three building. wọ́n á ní ṣùgbọ́n àwọn ènìyàn ń gbógun tì mí. but people are waging war against you. èmi gan tí mò ń tẹ̀lé n kí. yeah I myself am following you. èmi kọ̀nà máa ti jáde nù kí n mọ́ tàn yín jẹ. I must not deceive you. wọ́n fẹ́ dé o àwọn tó mọ̀ mọ́. they will soon come. ohun tẹ̀ ń dán wọ̀ normal. what you are practicing is not, is not normal. kọ̀ normal o. it is not normal èmi náà fẹ́ máa gbógun tì í ní o ọ̀nà mà ẹ má rojọ́ ẹnìkan ẹ má gbógun tì í ń ń ṣe ti kọjá mà this one is abnormal ẹ dààyàn láàmú you didn't trouble anybody pé kó fún yín lówó you didn't call anybody for money kankan sọ̀rọ̀ you don't talk to people ẹ kàn sọ pé ẹ jẹ́ àṣekínní yìí so let us do this a sì ṣe wẹ́rẹ́ àtẹ̀yìn ah, nìkan ni ah, ah, ẹ má jà á tara wa ẹ yẹ ká gbógun tì í don't let us give you need to wage war against you. mo wá ń wò báyìí. Start looking at him. Ẹsẹ̀kẹsẹ̀. Immediately. Mo kàn gbóhùn. After I heard the voice. Lọ sọ di salmon. Go and turn it to salmon. It is not normal. Ojo ohun tí kò pa mọ́. Olúwa níbo ni wọ́n tọwọ́ níbo ni wọ́n tọwọ́ bọ̀ nù bíbélì. And where will I put my hands in the Bible? Bẹ́ẹ̀ mo ń gbóhùn. I heard the voice. Bàbá ọlọ́pàá tó tẹ̀lé mi gbà náà dà. And the security man. Ẹ nawọ́ kí n rí ẹ mọ̀ nání kí mo kàn jókòó lẹ́nu àbáwọlé mọ̀kàn gbọ́. he sat by the entrance of the white house. ntí ọ̀nà mà ni tó jòyè ẹ̀dá. and what is more than human knowledge. it belong human knowledge. ẹ̀hún tó ju ẹ̀dá. it belong more than capacity of human. ohun tó ju agbára ènìyàn lọ. ẹ wá lọ wò nù bíbélì. i go and check it in the bible. it it is beyond imagination of human being. ohun tó ju òye ènìyàn lọ bí a ṣe ń sọ fún mi èmi ń sọ jáde bàbá ń gbọ́ pé kí ló ń ṣe bàbá yìí lẹ́nu ọ̀nà gbogbo ẹ̀ wá dàrú bẹ́ẹ̀ ni ọdílé mi dé òun náà wá uh, gbọ́ lẹ́nu mi òun wá ń kọ̀rẹ́ẹ̀tì àwọn èyìnbó yẹn pé bàbá èwo lẹ gbọ́ wọn ò kúkú mọ tí mò ń gbọ́ ẹ jẹ́ àdìde ká gbàdúrà let us stand up and pray. a gbọ́dọ̀ la ní ọlọ́run kájọ́ ordinary èèyàn. ah we must not thank God and be an ordinary person kọ́yẹ àwọlé ọba kárí ṣe káwọlé ìjòyè kárí ṣe káwọ ìlú èyìnbó kárí ṣe wọ́n ní wọn èé dá gìrìgìrì ìlú èyìnbó wọ́n mọ̀ dá nígbà òde stage kan wọn tí a máa ń sọ pé ìṣẹ́jú mẹ́wàá o ẹnìkan ní kí wọ́n bá dá mi dúró kí wọ́n dá mi dúró bàbá ẹ gbọ́dọ̀ parí ọ̀rọ̀ yìí. ṣé ọlọ́run ṣetán láti rọ́ yó. Is God ready to fill you? Okay, òun retí kitchen. You are waiting for the kitchen. Bọ́ọ̀bá san bọ́ọ̀bá tọ́ọ̀bá ti ra vest wọn kọ́ sanwó òní. If you don't buy their vest and their t-shirt, you will get food. Ìgbà tó jẹ lọ́fẹ̀ẹ́ lọ́sẹ̀ tó lọ. You ate freely yes, last week. Ìgbà wòlíì. That is the time of the prophet. Ìrìn àjò ni. That is the journey of the prophet. This one is for teaching. Tọ́ba fẹ́ jẹ́ ń jẹ ọ̀fẹ́. If you want to hit free pay Pay your eh? registration. Pay your tax if you want to move from one place to another in Nigeria pay your tax. ẹ pariwo. shout. ẹ̀mí tí ọ̀nà máa wọnú mi. abnormal spirit come upon me. abnormal holy spirit abnormal holy spirit hello. hi sir. ẹ lè dé gbogbo ṣọ́ọ̀ṣì tá a kọ́ títí di àkókò tá a bẹ̀rẹ̀ bí. I no go to any churches that we build. kí ẹ bá ẹsẹ̀ mẹ́rin níbẹ̀ ìgbà wọn ń kọ́ bí lọ́wọ́ mo kan gbóhùn pé it is time for your ministry to move forward jẹ́ kí ẹsẹ̀ mẹ́rin wà níbẹ̀ torí pé ó ti di mọ́tò tí ó máa move. because it has become a vehicle that will be moving. ẹ pariwo. now sharp ntí ọlọ́run pè sí ọ̀sẹ̀ ilẹ̀ ẹ̀ máa gbọ́. and ah, what God has called you into it is this week you are going to hear it. o ní ìdí èèyàn tí ọwọ́ bá ń bẹ lára rẹ. and if the hands are upon you ẹlòmíà lóhun ráwòrán mi láti bí báyìí ah, àwọn kékeré kan ọsọ báyìí ọsọ báyìí palẹ́ngẹ́lì tí ń bá mi ẹ ń bò ló ń ṣe fẹ́ mọ̀ mí bàbá kan wà níbi tó ṣẹ̀ṣẹ̀ wá síbí wọ́n ń pè ní arógun dàbí òròjó ọ̀rọ̀ ọkọ̀ jimọ̀ níbo ni wọ́n ti fún ní. where do they give you your father seven ojú oorun wá ti fún lánsẹ̀tì mi lọ bá pé ní ikọ̀ wá gbàdúrà fún ọmọ bá kú ó wà ń kómà for four days lọ pé kó bá call him and let him pray for you kó má bàa kú so that you no die. ó níbi tó ń jẹun lọ áńgẹ́lì yẹn sì wà ọgbọ́wọ́ léwu. and the angels lay hands upon him. a kì í fọmọ ọlọ́run bọ rẹ̀. and they will not see a child of God to sacrifice bí màá yẹn ṣe locate mi dòní ọ̀sẹ̀ lọ lánàá ó tún bọ̀ wẹ́ẹ̀sì. is coming back on Wednesday. ẹ já pariwo let us shout. wo wo wo wo wo ẹ pariwo. shout. ọba ti ọba ti ṣe tọ́wọ́ kọ́ máa pé olúwa ẹ̀ ń fẹ́ mi gbàgbé owó owó de. get money money we can. Jésù ní kọ̀lọ̀kọ̀lọ̀ ni o. ẹ̀yin ojú ọ̀run sì ní ìtẹ́ ọmọ èyàn ò ṣe kí ni. child of the son of God has no where his dwelling place. bí agbára bá dé owó de. where the power comes money we can. ibi tẹ́ ẹ wà yìí. where you are ọ̀tá white yẹn àti church àwọn ọkùnrin sàlẹ̀ kò tó sù mẹ́fà tá a fi parí méjèèjì ọjọ́ tí mò ń bá àwọn èèyàn sọ̀rọ̀ mu ní afẹ́ lẹ táìsì eléyìí kò sì sí nǹkan kan o afẹ́ lẹ táìsì ọ̀hún yẹn a máa lẹ táìsì ìsàlẹ̀ ọ̀tọ̀. that was it. bí owó yẹn ó ti jáde òye mi. why how, why how the money will come out I don't know àwọn yàn kà bàbá mo jẹ́ ní gbèsè bàbá mo jẹ́ ní gbèsè ah dáríjì mi o ẹ jọ o ah kíni yín ni kẹ́ ẹ fún mi o ah ó yẹ kí n ṣe léyìí o sọ́lọ́ ń lè ṣe tiẹ̀ náà rẹ èmi fẹ́ kémi lọ high level kí wọ́n máa bọ̀ ní low level bọ̀. Ah, ah. amen. amen bàbá mi ọlọ́rọ̀ bíi àwọn bàbá bàbá mi wọ́n bá mi bàbá òkí wọ́n bá mi mú ní bàbá you are a prophet wòlíì ni yín bàbá. ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ gbé dání ẹ ti ṣàdúrà ṣe é mọ̀ lè ṣe nígbà ọlọ́run bẹ̀rẹ̀ láyé bàbá ẹ gbọ́n tí bàbá wí bàbá ní ẹ máa pé orúkọ jésù ọ̀rẹ́ wọn nìyí ẹ máa pé orúkọ jésù orúkọ jẹ́ ọlọ́run ọlágúnjú orí bàbá ti dàrú ó sọ pé orí wọn dàrú orí òun ti ṣiṣẹ́ olúwa pẹ́ ọmọkùnrin kan mùsùlùmí là wá táwa wá kiri wo agbára tá a fi máa bómi sùn kiri. it is the power that allows us to sleep with women. tá a wọ ilé. that we enter a house. ẹni tí ń bẹ nílé ò ní rí ata kẹrù rẹ. we become invisible and we still. kí n tó bá Jésù pàdé nù. that was how he came across Jesus. nineteen eighty three. in nineteen eighty three. mo sì lọ ọmọ ìjọ nineteen eighty december twenty one mo bá Jésù pàdé mo sọmọ ìjọ ní ní eighty four eighty five mo dìyàn sí ọlọ́run eighty six ní pásítọ̀ ọjọ́ kankan rí láyé ní ìdákọ́ kọrin rí láyé mi ì ṣe church wọ́ọ̀dì rí láyé mi ì ṣe sunday school rí láyé ṣùgbọ́n mo lè sọ wípé ọmọ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ jésù ni mí yàtọ̀ mo lè sọ yẹn dájúdájú. you can say that clearly bí mo sì ṣe kẹ́kọ̀ọ́ tó mo fi mi ìlú. as knowledgeable as he is used to shake the world. aládàáwò ni wá o. and the muslims they are they are been they are they they they tend. ọ̀ ọ̀ wá ṣe tí báyìí kọjá lọ́dọ̀ mi ń gbà mọ́ wà nù mí ń pa ọ́ when you do like this you dress without any makeup. Are you mọ̀ that yín ara bínú kiri ló a lè tán lọ́nu ah, gbóngbà they will tease you into the bush. bágbára ìyá rẹ̀ bá tu ọlẹ̀ if your father if the spirit of your father ah, lose you go. and that is the spirit they brought into prison. àwa and then we now know that jesus Christ. ó sọ fọlọ́run mi o àtàrà mi o. both my clothes my body God turn it to fire. mo fẹ́ jáde nínú pé kò sí ti ọlọ́run kò lè ṣe. I want to come out of mo fẹ́ kí o sọ mí di tí mo tọ́ ọ̀ràn mi wáyé wá ṣe. wọ́n ní ọ̀tá pọ̀ mi ì lé ọ̀tá mọ́ agbára iná ọ̀yà wọ̀nà mi wá ọ̀yà bẹ́ẹ̀. ọlọ́run ayérayé o agbára iná wọ̀nú mi wá wọ̀nú mi wá wọ̀nú mi wá wọ̀nú mi wá bá ọlọ́run sọ̀rọ̀ wọ ọlọ́run sọ̀rọ̀ ah, agbára iná wọnú mi wá àṣẹ iná wọnú mi wá májẹ̀mú iná wọnú mi wá àṣẹ iná wọnú mi wá ọ̀rọ̀ gòjìgò ẹ̀mí àwọn wòlíì ọ̀yà gbẹ̀mìmì gbẹ̀mìmì gbẹ̀mìmì gbẹ̀mìmì jésù olúwa wa. Oh, àgbà nígbà mẹ́ta àwọ̀ àgbàdua mẹ́ta sí à ń lọ lé mi. and we are going to pray twice Lord, we are going to pray another three points of Lord, prayer. lọ gbàdúrà má sinmi. don't rest. gbẹ́ omi kankan and make sure you dig the well and you get water. kí mo ní ọgbà yìí omi kankan gbìyànjú kó gbẹ́ omi kankan. make sure you dig your well and you get water. má wàá dùn ẹ ti gbọ́ o. now listen. ìpàdé àwọn wòlíì sẹlẹ ń bẹ láàrin wa kérúbù bẹ láàrin wa csc bẹ láàrin wa rìdíìmù bẹ láàrin wa mountain of fire bẹ láàrin wa ẹni ọba darapọ̀ mọ́ tí wọ́n bá ti ríran ọ̀ràn sí ọ kò sí tọ́jọ́ ń bí o tọ́ ọba fẹ́ ma ṣọ́ọ̀ṣì aládùúà ní ọ̀gá onírin ẹni bá fìran dẹ́rùbọ̀ jẹ́ ń gbọ́ kí n mọ̀ á lè kú olórí òkè. bẹ́ẹ̀ni bá rí ọ̀nà pósí màá ní kò séwu o lè kú èmi ò sì ní pé mo rí ọ̀nà pósí lọ sílé ìlú màá ní o just go and do this. ìran ò gbẹjọró. and vision never clear. tẹ ẹ bá fẹ́ kí ìjọ ni ó kún. if you want the church to be filled. torí pé o lè ríran. because you can see vision. bàbá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. and the daddy spoke the other time. ọjọ́ kan níwájú ọlọ́run. a day before God. ẹgbẹ̀rún ọdún ni ẹgbẹ̀rún ọdún kan. and a thousand years. níwájú ọlọ́run kí ni. the presence of God. bọ́ bá ti ń gbọ́ báyìí lolúwa wí. lọ́la wà á dolówó. tomorrow you ìṣe ọlọ́run ní sọ. it's not God speaking. sọ ní jẹ bẹ́ẹ̀ ìrọ̀ pátágbá ni wọ́n fẹ́ big lie. so ti yóò kọ bíìdì ayé rẹ bàbá rìdíìmù bàbá sì ń sọ̀rọ̀ bóyá bí ọ̀sìn bí wọ́n lóluwà sọ pé àwọn èèpè káwọn sọ̀rọ̀ àwọn di pípé èmi èmi ní ìsinsìnyí jíjà pẹ̀lú bí mo ṣe máa ń rìn jẹ́jẹ́ yẹn mi bí ọlọ́run ni mo sì ń bínú ní mo fẹ́ dà fún ọ ní o má ti béèrè tó ń béèrè o àárín èmi àti ẹni ò lè mọ tí mò ń béèrè so o sì ń bínú o sì ń bínú ẹ so bọ́ ọba wẹra rẹ bí ọba kù sí ọmọ kìbọ́ lọ́hùn kí iná jó dànù ó wà á máa rán lọ́hùn lójú koro wà á máa ṣe ń tọkọjá òye ẹ̀dá wà á máa dáwọ́lé wà á máa yọrí ẹ̀ àbí kódà bẹ́ẹ̀ ó sọ pé kọ́lọ́run rọ̀ mi. àdàgọ́sù swallow you ó ní ẹ máa gbé inú mi. he said you dwell in me. èmi ó sì máa gbé inú mi. I will dwell in you. abẹ́ ẹ̀kọ́. is that mo ní kọ́lọ́ ń mi ẹlòmíà níbo ló ti rí inú bíbélì. and when I said God should swallow you so where did God swallow you. mi. I said God should swallow you. ọ̀fẹ́ máa gbé inú ẹ̀. you want to dwell in him. o ti gbọ́ ọ̀rọ̀. you have heard the word. o ti gbọ́ ohun tí a ń pè ní ọlọ́run. and you have heard what we call God. ẹ̀sà ẹnitẹ́ni tó lè tú ọlọ́run ò sí. whoever can explain God can, does, does not exist. ṣùgbọ́n ẹja pè ní ìyanu. and let us call it miracle. omi àánú kan bẹ́ẹ̀ mẹ́ẹ̀ nísìnyí. there is water of mercy over there. wọ́n sọ fáwọn èèyàn téèyàn bá sọ pọ́lọ́ ń ju yàn lọ. if you say God is greater than man. torí èmi burú díẹ̀ èmi àtọ́lọ́ mọ̀ ń jà. because our father is so tough. èmi rẹ̀ mọ̀ ń jà o. God used to fight. omi sì gòkè tá à ń wo mi lálálálálá. and you see the water coming up ó sì sọ fún mi pé ọlágúndú ó sì fún mi fún mi àgbáyé àwọn omi tá yọ ìmọ̀ omi ká fún ọ lómi kan kó di tàgbáyé omi àgbáyé kó omi omi omi àsìkèlè ni a lè lè fàyè náà tí wọ́n máa mú wọ́n sì jẹ́ wọn ó ti páìpù bọ̀ tán wọ́n dè tán wọ́n sì wọ́n sì gbé e jáde omi sì jáde pọ́ pọ́ pọ́ pọ́ pọ́ ó tún dàárọ̀ ọjọ́ kejì bọ́ yóò omi yẹn sá lọ gbé èyìnbó kan tún dé ọgbẹ́ kan bẹ̀ wọ́n one thousand eight hundred. one thousand eight hundred feet no water. káà ó ní bàbá tó ń náwó tẹ́lẹ̀ yìí. and ah, the man has spent this much. òun gbọ́dọ̀ gbẹ́ kánga òun gbọ́dọ̀ gbọ́ bọ́ ò tí ó mọ mu mi ń bí ni òun ti rí tí ó ṣẹlẹ̀ mi. you see you see what happened. ọlọ́ọ̀kì páìpù bọ̀bẹ̀ yẹn ègé yìí. and put pipe and the water came up again ilé ìlómi ti wà nbí fúnra rẹ̀ ló tó tí wọ́n ṣe gbogbo wọ́n tún fà á ó dé àfù. and it go to the half tank. tanki lọ́ba tó di wáyé. and it dried up again. mo wá ní pastor. say pastor. mi sọ ti di ẹ̀ lẹ̀ sí pastor. ẹ dé orí rẹ̀. cover the head. ẹ gbàgbé ẹ bẹ́ẹ̀. forget it there èyìnbó yẹn wá lọ ọ̀sàlẹ̀ lọ gbẹ́ and the white man now go down the main church ọlọgbẹ́ bọ́ọ̀lù kan fún àmì made another man ball omi yẹn yọ and that water was coming up mọ̀sá pásọ̀ má jẹ́ kí n kankan bọ̀ sáfì so just don't put anything àwa jọ lé mi àti pásọ̀ mo ní and they were now coming mo fẹ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi I want to confess my sin today omi wà nù kíní yìí there is water in this in this world olúwa ní òun fẹ́ fi sómi àgbáyé and he said he want to make the water worldwide so pé kí n bùn. àìró ah, mi tá a mú ní abo mi. and we didn't have enough water to drink he said we should give him water. ọjà lọ kó kẹ́ẹ̀gì síbẹ̀ kó. just put kẹ́ẹ̀gì. ọjà ọjà ẹ máa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lé lórí ẹ gba owó yìí. begin to work on it take this Kesi. money. láti ijọ́ tí wọ́n ti ń fà á. ever since they are now pumping it up. <laughs> bá a mi omi sì ń kún àtúnyàálẹ̀ á jókòó á máa ju gbogbo èèyàn lọ. and you are greater than normal. èmi burú ìwọ náà burú ẹnu ẹ̀ lájọ kò sí yẹ. táwa ni ó ṣẹ́gun. who will overcome. òun ló máa ṣẹ́gun èmi àti ẹ. he is going to overcome you and I ẹ̀ta gbogbo wa tá a wá lọ́dún tó kọjá wọn pán pán pán pán pán. and those of us that came last year they really fetch the water ọdún yìí náà ní ìsìn wọ́n tún ti bẹ̀rẹ̀ sí pam pam pam. and this year they been fetching it. ojú omi yẹn lọ kúrò nínú àpáta. he said that one ah. just left the rock. ẹni ò lẹ́rù ọ I ask fear he is fearful. ẹ kàn sọ fún Ọlọ́run. tell God mo fẹ́ mo fẹ́ kọjá sínú rẹ. I want to enter into you. Ẹ̀mí mímọ́. Holy spirit. Wàá rọ mi mi pátápátá. Ìwọ ló ní àkókò yìí. Mi ìfẹ́ máa ṣiṣẹ́ ẹ̀yìn ilẹ̀kùn. Mo fẹ́ rí ọ lójúkorojú. Ẹ sọ́ di àdúrà bẹ́ẹ̀. Mo fẹ́ kí ìwọ Ọlọ́run kó sọ mí dẹnu mìíràn. Gbé mi mì pátápátá gbé mi mì kò ṣeé ṣe kó di ṣíṣe gbé ayé mi mì ẹ bọ́lọ̀ ń sọ̀rọ̀ gbé mi mì. Jésù Kristi Olúwa wa. Ah! mo ń sọ fẹ́yìn obìnrin yọ́nyọ́ minister of God tẹ́ ẹ ti dìránṣẹ́ Ọlọ́run lóbìnrin mo tún lady evangelist ẹ tiẹ̀ ẹ ronú láti bí dé Ghana. from here to Ghana nàìjíríà to ghana. from nigeria to ghana. ẹ sọ obìnrin tẹ tí ọlọ́run ń lò tẹ̀ ń gbó kìkì ẹ̀ báyìí. ah tell me about the woman that God is really using and you are hearing about her. tẹ̀ ń gbó kìkì ẹ̀ tó jó mi. that you are hearing about her. àti ẹ̀gbọ́n pàwọ̀ ọkùnrin asáṣe ń and the men they are just trying little by little. ìbéèrè ní sọ́lọ́run ti pa yín tì ní. has God put women aside no. ẹ eh, dáhùn. no. ń now stand up. àdúrà kan ṣoṣo lọ gbàá And you are going to pray this point of prayer. Sọ pírẹ́sẹ̀ ẹ̀mí fún And do ritual operation for me. Wò mí sàn pátápátá nínú ẹ̀mí. Heal me completely. Mo fẹ́ kó o lò I want you to. Oh Oyè ẹ̀ sọ́dàdúrà bẹ́ẹ̀. suppression suppression suppression. jésù olúwa wa. amen. bó o lo fẹ́ kọ́dún yìí rí. how do you want this year to be. Eh, fetí ẹ lẹ̀. now listen. àdúrà mẹ́ta ìtọ́ ọba ti gbà tán. these three points of prayer for paying it and father we pray for you if you can say amen. n tẹ wá wá nìyẹn. that is what we are come for. ọlọ́run yín náà sì ń ṣe tèmi. and your God is perfecting man. ẹ pariwo. now shout gbogbo agbára tó bá sọ pé ọdún yìí á fún mi. all the powers say this year will be empty for me. níwájú mi. in my presence tàbí lẹ́yìn mi. behind me. ọlọ́run sọdẹ eru ọyẹ sọdẹ àdúrà bẹ́ẹ̀. níwájú tàbí lẹ́yìn sọ fún mi. both in front of me and behind me. oh lord turn it to ashes. jésù kristi olúwa wa. ẹ porúkọ jésù lẹ́ẹ̀kan ṣoṣo. call the name of jesus once. ọlọ́run iná. god of fire gbogbo àwọn asọfisàn dòkú. all the people all the people that make the vision to be dead. gbogbo ẹ̀mí asọfisàn di òkú. that turn the vision to be dead. ọ̀ya. Oh, yeah gbé mi níwájú mi. follow them in my presence. ẹ̀mí mímọ́ gbé mi. holy spirit sọ mi. olè sọ. are you saying. ẹ̀mí mímọ́ gbé mi. holy spirit sọ mi. gbogbo àwọn aṣọ ìran rere di òkú. those that make one vision to be in faith. ẹ̀mí mímọ́ o. holy spirit. bá mi rọ mi. oh follow him. mú mi tẹ̀síwájú lọ́dún yìí. ọ̀ya wá. má máa gbàdúrà jẹ́jẹ́ àdúrà tó o bá ń gbà tí ò sí ẹ̀mí ẹ̀ ń bẹ̀ kì í ṣe àdúrà odidi ẹ̀mí kan ló di ọ́ odidi ẹ̀mí kan ló dì ọ́ fi tara gbàdúrà fi tara gbàdúrà fi tara gbàdúrà fún mi. tara gbàdúrà. pray with him. fi tara gbàdúrà sọ̀rọ̀ jáde. speak out. ọlọ́run ń gbọ́ àdúrà títí di àkókò ó ń gbọ́ àdúrà sọ̀rọ̀ jáde sọ̀rọ̀ jáde sọ̀rọ̀ jáde sọ̀rọ̀ jáde. jésù kristi olúwa wa. amen. tó o bá máa bá a ṣe gbàdúrà sáàrà nara rẹ sórí pápá tó o bá sì fẹ́ gbàdúrà pẹ̀lú èèyàn ó lè bẹ́yàn bá ń gbàdúrà bẹ́ẹ̀ èmi lè lóṣòó bí kí máa gbàdúrà tí wọ́n sì ń pè ládùúrà náà ní máa gbà gbogbo èèyàn kọ́ èèyàn àwa ti sọ àwọn sódò. They have thrown the night. they've launched the night into the deep. Tí àwọn ọmọ àjọ agbára Ọlọ́run nígbà ní ẹ̀kọ́ta bá débí. When the headquarter. Ibi ó gbà wọ́n. comes here this place is not enough to hold. kò gbà wá. it's not enough for them. so ti yọ ṣùgbọ́n àwọn ọ̀pọ̀ díẹ̀ àwọn ọ̀pọ̀ tí a ní wàhálà bàbá ń pọ̀ ẹ̀ mọ́ta ló kọ́ bá dé àmọ̀ yanjú ẹ̀ yókù àtòyàn ti rí ìyanu ṣùgbọ́n ìwọ wá láti ibikíbi má jẹ́ kẹ́ni tó ọba ti ń gbọ́ ọ̀gá ọba ti ń rẹ́ni tí ń ríran ọ̀ràn sí ọ bí o ti mọ̀ pé kì í ṣe no for sure that is not a ministry of God. bí sì ní ọlọ kówó wá tọ lọ kówó fún wa nǹkan sí ọ o. if you to money give them then you, something is wrong with you. tí n bá pe owó bọ́ ọba ní sílẹ̀ bọ́ ọba ní sílẹ̀. if my father call money if you have you put it down if you don't have no problem. it does not hinder any job at all. tí a bá ní ìyàrá orí ọ̀fẹ́ gbà níjọ àkóso I have seen the one that release of tí ò bá wù mí ṣe lọ́lọ́run. unless does not please please please him to do God is really helping him. mo sì mọ̀ pé a ó ṣe àìmí yẹn And I know that we are going to share the spirit. Torí àwọn kan ti ṣí ààrẹ. Because some people have already, But already shared. Bọ̀dá kan ló ń sábọ̀ láti òkè òkun. Òun ọba àjíyà Nàìjíríà. Ibi ọwà lógo rẹ wà. Where you are eh, your glory is. Ẹyin náà sáà ti rí bóun ṣe rí. Ìgbẹ́ wá. When I came. Wá bá mi gbàdúrà ìrìn àjò wò. the the the journey of the prophet. Ọgbà tosù ní twenty eleven. Am I correct? Twenty eleven. Ọgbà ti twenty kìnnìkan. Ó sàgbà ti twenty seventeen. Ọlọ́run ti mí ìlú. And God is now shaking in South Africa àwọn tó bá wo television ọ sọ watch television àwọn bàbá bàbá mi ẹkún ni a ń sun débi má wà abẹ́ni má wà ìran ò lè gbé ọ débi ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà sọ̀rọ̀ ààrẹ sínú à tí o bá mọ ìwà burúkú tí o da lọ́wọ́ rẹ sọ kọ́kọ́ lọ gbà. if no any evil act in you just have God to take it. ẹ sọ fún ènìyàn burúkú kìkì yóò dára. tell the evil doers that it shall not be well within. him. tó wó lọ bá wá wá bíi àbí ìṣèkínní ọlọ́run ní jángẹ́lì mi lù ọ́ pa o. if you have come for money i pray your angel. if you do a nonsense this uh, mountain. tó o bá ṣe àṣe má ṣe nínú orí òkè. wọ́n èjì owó mi mi èsì ìkówó ìdí èrìà. wọ́n èjì ìlú mi wọ́n wá àwọn àbúrò mi twenty two ni wọ́n wá ká mi mọ́lẹ̀ àmúrọ̀bà wọ́n ò kú kẹyọ kan lónìí. and they die without remaining a single person. gbàǹbà dùbù rẹ̀ wá dùbù mi. and if he does not dupe you don't come to him and dupe him àwọn olè wọlé mo sì ń bá wọn sọ̀rọ̀ ìkànnì ìbọn ní bẹ lọ́wọ́ rẹ yìí ń bọ̀ ní sẹ́rọ̀ ọ̀gbọ́n lélẹ̀ àbí kankan kìtìkì lẹ fẹ́ ọjà yìí. what do you want. ani awo ah, làwọn fẹ́. he said they needed money and I asked them to wait. ìkan wa tẹ̀lé mi ó rò pé mo lọ fẹ́ lọ mú bá ti ń yàn. and so one of them now follow her father. ó wá rí iyán tí mo jẹ kùpẹ́ lẹ́ran. he saw the. oníṣàwọn bàbá sáà lè jẹ yẹn ìmúná ẹgbẹ́ ẹ máa jẹ yẹn ẹ máa jẹ sáyò ló ti ṣẹlẹ̀ àwọn tó ṣẹlẹ̀ lójúmọ́ àwọn rèé màmá wa ṣẹ̀ṣẹ̀ wọlé ńgbà náà ni nígbà wọn sì jẹ yẹn tán tí wọn tún kó ṣe é léyìí omi ẹmu mi ọmọ fọwọ́ kan nìkan kan o. don't touch nobody. bẹ́ẹ̀ ni fastafoso <laughs> mo sì fún wa ló àwọn màmá ṣẹ̀ṣẹ̀ wọlé fún skul gbà yẹn mo sì fún wa lómi wọn mú mi tán mo ní five thousand tí mo náwó kù five thousand àgbà náà lé o wọ́n sì gbà ah, sọ fún àwọn ọmọ rẹ̀ kí wọ́n má kéwò àti lọ o síbẹ̀. still. ọlọ́run sọ pé wọn ò ní yè. God the Lord said they will not survive it. wọn ò sì yè. and they never survive it. because they shoot. sínú church. into the church. wọ́n fi ìbọn skata wèrè gan tá a so já. even the lunatic that they tie that one escape with the chain ṣùgbọ́n kí ìbá tó dénú ṣọ́ọ̀ṣì gbogbo rẹ̀ ti di ẹ̀tù. everything has turned into powder. ọlọ́run wà. there is God. àdúrà kẹta relé this is the third prayer. wà á porúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo. you call the name of Jesus once. ẹ̀gàn ayé bò mí. and the reproach of the one that's come upon me. fọdún ìpa ẹ̀gàn mi rẹ́. use this year to reproach me. níwájú ọlọ́run ọlágójú ọyẹ sọ́dà bó àbẹ́. ẹ̀gàn ayé bò mí wá pa ẹ̀gàn mi rẹ́ pa ẹ̀gàn mi rẹ́ ẹ̀gàn ayé bò mí ọlọ́run pa ẹ̀gàn mi rẹ́ ó máa tẹ̀gùn mọ́lá ó máa tẹ̀gùn mọ́lá ó máa tẹ̀gùn mọ́lá ó máa tẹ̀gùn mọ́lá ó máa tẹ̀gùn mọ́lá ó ní kọ̀ọ̀kan sí ó máa tẹ̀gùn mọ́lá ó máa tẹ̀gùn mọ́lá ó máa tẹ̀gùn mọ́lá ọ̀gá ayédèbí lórí kọ̀ọ̀kan sí ó máa tẹ̀gùn mọ́lá ó máa tẹ̀gùn mọ́lá arákùnrin mọ́lá tó kọ́ nípa àti agbára o ọ̀gá ayédèbí ó máa tẹ̀gùn mọ́lá ó máa tẹ̀gùn mọ́lá ọ̀gá ayédèbí orúkọ Jésù olú ọ̀gbìn ayé tó gbò mí lórúkọ jésù Olúwa parẹ́ Olúwa parẹ́ Olúwa parẹ́ Olúwa parẹ́ Olúwa parẹ́ Olúwa parẹ́ Olúwa parẹ́ Olúwa parẹ́ Olúwa parẹ́ ọ̀gbìn ayé tó gbò mí lórúkọ jésù Olúwa parẹ́. fi ọdún yìí pa ẹ̀gàn mi rẹ́ fi ọdún yìí pa ayé tí ń kàn mí o ó pa ẹ̀gàn àná rẹ́ pa ẹ̀gàn mi rẹ́. ọlọ́run lágójú jẹ́ mi ṣe tí mi ò ṣe rí láyé. pa ẹ̀gàn mi rẹ̀. jẹ́ kí n tó yàn láyé. pa ẹ̀gàn mi rẹ̀. ayé ń gàn mí la ọ̀nà níbi tí kò sọ́nà. dìde fún ìrànlọ́wọ́ mi ṣàánú fún mi. have mercy on me. lọ́wọ́ orúkọ jésù ìwà tó kúrò lọ́wọ́ mi ó kúrò lọ́wọ́ mi ó kúrò lọ́wọ́ mi ó kúrò lọ́wọ́ mi ọ̀gbọ̀n mi rẹ̀ ọ̀gbọ̀n mi rẹ̀ ọwọ́ ọ̀la gbogbo o ọ̀gbọ̀n mi o ọ̀gbọ̀n mi o ọ̀gbọ̀n mi o ọ̀gbọ̀n mi o. jésù kristi olúwa wa. amen. ó ń kan ló lè ṣe. There's one thing you can do. Bá ń pe àwọn ikọ̀ tó fẹ́ kọ́ wà nù pàdé. Please call all the minister you want them to be in this program. Kì í ṣe dandan kọjọ́ máa jọ. It is not under must that he has to be a church member. Àwọn èèyàn ń sọ́fà. People are really suffering. Ẹ rí i pé tí bàbá sọ ní ìjìnlẹ̀ Olódùmarè. Àwọn tàbí àṣẹ ìjọ mo ní tí bàbá bá fẹ́ lo yorùbá ẹni tí interpret gan ò ní interpret even if our daddy want to speak yorùbá the, the interpreter will not be able to interpret it. ọlọ́run fún wa kèé ṣe pé àwọ̀ṣe jù o know that maybe it's just copy. ìṣe àwọn nìkan lọ́dọ̀ àwa nìkan. no it's not the only one. bí n bá ti ríran sí ọlọ́run tó bá lọ́ọ́ máa sọ pé kò sí iná nínú ẹ̀ mọ́ dànù. if I see a minister of God that there is no fire in him if just go away from that. èmi rí òní jàtá ìtúkà. and they will not fight you go your different ways. owó ọlọ́ọ̀bẹ lára àwọn èèyàn yìí. the answer, God is upon this people. wọ́n wá lè sọ̀rọ̀ ká má sọ pé fífẹnu jẹ́ ọlọ́run ọlọ́run dábàá kí ló fi ṣe. and then God is the one who is the one what have you used that God for kí lọ fọlọ́run yẹn ṣe. what have you used it for. wọ́n máa ń júwe ilẹ̀ efe mi ni. and they were describing land for father. ilẹ̀ báyìí mo fẹ́ fi ṣe báyìí. and this land I want to lọ do it for this. lọ wáyé kò ṣe. go and look for for how to you are going to do it. ọlọ́ṣẹ́ onígbìyàn talẹ̀ dé lálùú bàbá rẹ̀. àtọlọ́ṣẹ́ ìṣẹ́ the extent of the land go there. ẹ̀sà ẹ̀dán mi wò ẹgbẹ́ èèyàn lọ ẹ má kàn pè mí ọ̀kẹ́ ẹ pè mí pé bàbá agbẹ́ni báyìí dé báyìí ìṣòro báyìí ló ní ní ọlọ́ṣẹ́ ń màkà ẹ lọ báyìí. go and do it and that person will be made wọ́n sọ wèrè mọ́lẹ́ ń bá kó ń bẹ́ẹ̀ má ọ̀sẹ̀ kejì tí ń débẹ̀. the second week. ngbà ọlọ́run sọ pé iṣẹ́ rẹ parí ń bí. and when the lord said he has finished up with mo fẹ́ fún mi ṣe. you want to give him another job. gbàmọ̀tì àwọn èèyàn àwọn aráàlú mi ní ṣé ọ wàá fi gbogbo eléyìí lẹ. and the people said you are you now going to leave all this. àtẹ́stéètì àti gbogbo ẹ̀. all the estate and everything you just smile n dájọ́ lẹ̀ pé kí n jókòó tì. he does not establish church because he wants to stay there. bó tún ní n dìde ó tún ti ń filẹ̀ kán mi kò sópin rẹ̀. he has started showing him another land. ìyá àmọ́ bí tọ́ o. I don't know. He doesn't know where the land is. Ó lè jẹ́ South Africa, ó lè jẹ́ South Africa, Asia o, mo sábà pa Africa lọ wá. I know he's in Africa. Ìjọba ni n parí iṣẹ́ bíi filamu yẹn lọ. Ṣé he asked me to leave this place? Off he goes. Ohun Olúwa. The voice of the Lord. Ó ti lọ lọ́mọ wa ìránṣẹ́ Ọlọ́run lọ́wọ́. And it has escaped from minister of God. Aláwọ̀ ṣe Júù lọ́pọ̀ láàrin wa. So they were just talking. back. Lágbájá ń tiẹ̀ báyìí, Jẹ́mi náà rìn wò. And this also person has gone this way, let me go that way. Rárá rárá. No, not at all. Ẹ dìde gbogbo èèyàn. Arise everybody. Kẹ́ ẹ máa gbé àmì mi kí n máa gbọ́. And then you will swallow the hail. Mo wí eléyìí lọ́dún yìí. In the name of Jesus. Iná tí ò ṣeé dá dúró. Holy spirit. Iná tá a kì í dùn lóhun rere. Iná tí kì í sàṣetì iná tí ìmáàmù bọ́ ohun rere iná tí máa ń rìn tẹnikẹ́ni ò lè dá tí o bá lè sàmì méje fáyà méje mọ̀ọ́rán iná yẹn sí ẹgbà lórúkọ Jésù. use your vision to put fear in people's hearts. obìnrin kan wọ́n gbé wá sí ilé agbára wa. a woman was brought to baba power house that the father was there then. kò lè rìn kò lè ṣe àìsàn ní ṣe wọ́n. he couldn't walk he was, she was sick. ọ̀tí ngbà tí èdìjọ́ kẹta. by the third day he was, she was made o. ó ti bọ́ síbi tí ó ti fẹ́ wẹ̀. and he got to where he was to bathe. oúnjẹ pákó lọ láàárọ̀. he was chewing chewing steak. mo kàn ti ń bọ̀ lólu aṣọ mo kàn dá dúró dì ọ ní o. I just stop him for you. òkú ni. he is dead already sọ fún pásítọ̀ rẹ̀ kó máa gbé kó mi. tell the pastor to take her away from this place. ṣé bàbá kwara wà mí is baba kwaraye. ẹ̀yin lẹ gbé lọ́njọ́ yẹn ọdẹnu ọ̀nà wọn ó sì dàkẹ́. when he got to the entrance of their house Ọlọ́run she gave up the ghost. ọlọ́run sọ pé òun kàn fẹ́ kọ́ mọ̀ pàgbára òun wà. the lord said he does not make me." her. ó dájúdájú ni màmá yẹn ti ba ilé jẹ́ bọ̀nà jẹ́. that means she has done she has committed a lot of atrocities. ọmọ àpò ń wà láàyè so that we know that God exists. oúnjẹ pákó lọ́wọ́ bàbá ẹ gbé available mọ́tò tẹ́ ẹ bá rí ohun olúwa wà. and the voice of God still exists. àwọn ọmọ yẹn sọ pé bàbá ah, eh, wọ́n ṣẹ̀ṣẹ̀ dìde ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ẹ̀ mọ̀ olúwa ni ẹ̀ mọ̀ gbé lọ. and the Lord said they should take him. ọdẹ lọ fún wa ní medical care ni. go give him medical attention. Ah, ẹ má worry daddy. daddy don't worry we. ẹ má gbé lọ. please take her home bó ṣe dẹnu ó sì. as soon as we got to the entrance. àwọn ọmọ ẹ̀ nígbà ìmọ̀ pé yóò kú ma àwọn èso àwọn ọ̀gbọ́dọ̀ sọ pé yóò kú. we never say somebody will die. èèyàn gbọ́dọ̀ kú. somebody must not die. ṣùgbọ́n ọlọ́run máa pa àyàn. but God can kill. ó ní mo lè pa. he said I can kill. mo lè jí mo lè sọ́dà ayé. I can make alive mo wí nǹkan in the name of Jesus. tí ọba lè sàmì kan fire. kan. if you say one name and one fire. aṣọ òdì tí ò jẹ ọ̀rá láàánú. in the name. kọlà iná lára rẹ. Ah! mo wí eléyìí for the first time ni mo sọ fáwọn ẹ̀ mo tó ọlọ́run ní wò a ṣàṣírí rẹ fáwọn èèyàn kò sẹ́ni ọba mẹ́rin tí ó máa ìní o. and nobody will work since our father without no lord ọlọ́run ló sọ bẹ́ẹ̀. and that is stays the lord. níwọ̀n àgbà tó o bá ti mú un kó mọ́ ọlọ́run tẹ ẹ bá ń gbọ́ àdákùn tejò àdákùn tejò ọlọ́run ló bá mi dá má mi ni ọmọ ọlágúnjú tó o bá ti pohùn torí ọmọ pé mo ní ìwé ìṣègùn nígbà tí bàbá mi wà láyé mo lọ dáná sun ni ṣé ẹ mọ̀ pé kì í tán lára kíní kan ọmọkùnrin ọwọ́ anítọ́ ọba lè má mú nǹkan kan mọ́ mi àdánkùn tejò ìtumọ̀ àdánkùn tejò nìyẹn o máa ní bó ṣe fẹ́ so mo pa ní àṣẹ gbogbo ẹ̀dá tó wà bí lónìí tẹ́lẹ̀ sàmì méje fáyà méje gbogbo bí ọba dé lọ́dún yìí ìrànlọ́wọ́ tó ga jù ọ lọ máa lọ rí i. fáyà. oṣù mi men's rock over there aláàjì lọ́dọ̀ ẹ lọ́ọ́ fún lówó owó ni mo fún tí mo dìde owó mo dìde ibi adúró sí bàbá lọ́wọ́ agbágo lomi ẹ mọ̀ gbà mí wọn mọ̀ pé yín ẹ máa lọ sẹ́ni mo àwọn èèyàn sì tún padà people were turning back. ọwọ́ ni. that is the hand. láti òní lọ àfi bá mi mọ́kànlá ọ̀bá lè ró lẹ́nu rẹ ráì bàtà ha àwọn májẹ̀mú ọlágójú ni pé tí ó bá jẹ́ wípé ìgbà ẹ̀ẹ̀rùn nìkan máa ń kọ́ ilé bẹ́ẹ̀ kò lọ́ọ̀ bá gbin kó tó wọ ilẹ̀ àṣẹ ìrọ̀rùn téèyàn fi ṣohun rere níbi tí ò ti tí wòye ti ṣe rere rábì gbogbo ènìyàn mo fẹ́ kó ní adaba eletinda ọya ilẹ̀kùn ẹ̀ ṣí fún ọ jẹ́ ń wí eléyìí pẹ̀lú àmì ìwà ẹ̀ ilẹ̀kùn àánú tó tì ọlọ́run ṣì. lọ wà nú àwọn aláṣeyọrí. ẹ̀yin tẹ̀ ń jẹ́ ń jẹ ọ̀fẹ́ bọ̀ látijọ́. you that have been eating free food. Sunday tó lọ kò ọ̀fẹ́ kíṣìn agbára ọlọ́run ní gbanilélẹ̀ yìí o. this is the kitchen of God. èmi sì fọwọ́ kẹ́yìn èso ọlọ́run o. I am not God. a lò mí ni o. he is used. wọ́n ń gbénú mi ṣiṣẹ́ ni o. he dwells in him to work. ipò ọ̀ra first yẹn ọ̀wà ọ̀wọ̀ lọ́dún first agbára ọlọ́run ní gbanilélẹ̀. the first of all was saved. èmi ẹbí alẹ́ rẹ pé mo ti lọ mi gba kọ́bọ̀ ní káàmù lọ tọ́ ọba bùn lówó wọn sọ àpò ṣùgbọ́n pé ìgbà náà ni a dáwó kan ẹ máa kó nílé mi kí n tọ́jọ́ o thirty two years in January twenty nine mo dúpẹ́ ìjọ ò lè sọ pé mo yá kọ́bọ̀ lọ́wọ́ wọn láti tọ́jú ọmọ to take care of his children. mo rán ma lọ gba master ní eh, London àwọn èèyàn mi tán lọ dé bá pé bàbá àwọn fẹ́ mọ̀ ẹ̀rọ ara mo tó rán ni mo rán wọn uh, èmi ní sanwó ọmọ tẹ́ ẹ bá ní ẹ máa fún kọ́ máa jẹ. whatever you have you can give but. mo nawọ́ rẹ méjèèjì. raise your two hands up. bí o fọwọ́ ìṣerere láyé ọwọ́ tó gbé wá sí ayé rẹ̀ wọ́n ní kó o fi di nǹkan rẹ̀ mú ni tó bá rí bẹ́ẹ̀ gbogbo ọdún yìí lọ di ire mú. lọ di àṣeyọrí mú. ntí àwọn ẹni ọ̀rọ̀ ayé wá ṣe lọ fọwọ́ ìṣe. ògo olódùmarè bù ọ́. àánú tó ṣẹ́kù kọ́ bẹ́mi àtẹ̀yìn sí. ọlọ́run ṣe bẹ́ẹ̀.